قل أهم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن تجدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا فهم بربهم يعدلون ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إطلاق نحن نرزقكم وإياكم aeaaae haaa nwadaụrụunaụtara adi ha rụụa ọwụaaọ deịiụasụi لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم والطعام فيه لعلهم تذكرون وأن على صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله تعظيما بشأنه والشكر له على توفيقه واطلاله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلهي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أوليت من نعم حمد تضل وتهدي من تشاء من الورى وما بجد الإنسان غي ولا رشد وأمرك باب في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رطل ولا يابس إلا في كتاب مبين ومن أعرض عن ذكري فإن له معيشة دوكة ونحشره يوم القيامة عاما قال رب لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Gbogbo wa ní àpapọ̀ tí a bára wa ní àyè àbúrákà yìí, ìdí tí èmi àtẹ̀yìntà wà yìí ó tóbi ju àìsẹ́kọ̀ọ́ kan wa ó dára ó lórí ti àìsẹ́kọ̀ọ́ kan wa ti jáde lọ. ó tún lẹ̀ fi ìta jáde kọjá tó òní ọ̀wọ̀ ọ̀wọ̀ àtàpọ́nlé tí àìsẹ́kọ̀ọ́ wà yìí tó ní. àyè yìí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àtàlájọ́ kò bẹ̀ kájẹ̀ mọ́tò kò ti àlùkò hàn. káwọn aráàlú wípé a wà nínú ọrụ ọlọ́run ọba èyí tó tóbi ju gbogbo ohunkóhun lọ àpẹẹrẹ gbọ́dọ̀ fún àyè yìí àtiwájú ẹni tá a wà kí n àánú wọn sàárà ọgbọ́dọ̀ tóbi ju àpẹẹrẹ tá a fún فهو بكما سليم كبر وتبه يعرف رب العزة كما يعرف كل واحد منا محالات النجم في السماء الله سبحانه وتعالى عمر عيسى وهي أسرمي ملك وكوش الداعي إلى وما نجو سماء bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala òun ló dá àyè ilé tiẹ̀ náà mà lórí ayé. ọ̀sọ́ ọ̀rọ̀ ayọ̀ fún wa ká máa dunú ká máa yọ̀ gbogbo gbàtọ́lọ́ ń bẹ̀lẹ̀ kádàrá ká máa kó jọ síwájú ìtàbára wa yìí. ìbùkún ni fún wa ayọ̀ ni fún wa wa a lọ́wọ́ kò ní máa kójọ níbẹ̀. Yẹ̀sìn ló ń lè ní sábà náà tí wọ́n máa ka sí ọlọ́run nípa Kùrán bá ti ka yìí. Wọ́n yẹ tẹ̀lé ara tún náà lẹ́yìn náà. Tí wọ́n máa gbà ní ẹ̀kọ́ láàrin ara wọn. Ilé ẹ̀mẹ́sàlá ti yìí ẹ̀sìn àbínà àdáwòsí ọlọ́run ṣe fún wa ní wípé ìfàyàbalẹ̀ owó ọlọ́run yóò máa sọ kalẹ̀ lórí àwọn ìyá bẹ́ẹ̀ lórí. wọ́n ọ̀ṣẹ́tò ọ̀ṣẹ́tò rahma. ìdí ọlọ́run yóò bò wọ́n dẹ́rù. àwọn màláíkà wọ́n rọ̀ kíríkà wọn. ó túmọ̀ sí pé wọ́n á ti dúkọ́ yìí àwọn màláíkà ọlọ́run tó rọ̀ kíríkà wọn nítorí pàwọ́ àtìgbàgbọ́ wípé gbogbo ọ̀rọ̀ àtòjíṣẹ́ rẹ̀ bá sọ hákò lẹ́yìn àtàrí ìyẹ̀kàtẹ̀sẹ̀ òdodo tí rọ́pọ̀ ráàyè láti sápamọ́ síbẹ̀ olùrànlọ́wọ́ àtòjíṣẹ́ ìjọba àdàlọ́ ìtàkùn gbogbo ọ̀rọ̀ bá ti sàdéhùn rẹ̀ yóò mú sẹ́yìn ọkàn wọ́n balẹ̀ sí pàmò màlẹ́kọ̀ ọlọ́run wọ́n rọ̀ kíkà ọ́ má jẹjà àwọn kẹjà lánàá tọ́lọ́ ó ti fi hàn wọ́n. nínú àwọn aṣíwájú wa mo fi léwu náà kí wa mo ti kí wa náà torí àsìkò tá a lóun tó kà. ìgbà tó kọ́ àti fi aṣíwájú ẹ̀ dá mi tọ́sọ̀ pé nìkan yóò ní dìde kí wọ́n pé mo ní lọ fúlù lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn. àbẹ́bí ní ìgbésí ọ̀sùn rẹ̀ tó bá ń gbé wọ́n wà pẹ̀pọ̀ ládàá ìgbésẹ̀ àlàáfíà rẹ̀ tó bá bí ṣe débẹ̀ wọ́n wà pẹ̀pọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ àwọn màláíkà wọ́n fẹ́ yẹ wọn wọ́n fẹ́ yẹ wọn lẹ̀ títọ́ ìgbèlè ìyẹ̀wò wọ́n tẹ́lẹ̀ fún akẹ́kọ̀ọ́ tọ́wọ́ ìrẹsì lọ arákùnrin kan. ó wọ ọ̀rọ̀ ànábì yìí ó tó fi lójú ẹ̀ akara àlàkà yìí pé bó wọn amàlẹ́kọ̀ọ́ ṣe ẹ̀ lẹ̀ yà tí wọ́n máa torí yẹ màlẹ́kà lọ bó wọn lè ṣe rọrùn ó tó fi jù làákà lọ ọwọ́ àkàkọ́ làákà rẹ̀ kàkọ́ bí làákà rẹ̀ lọ bí náà nínú wa ọ̀rọ̀ òṣìṣẹ́ sínú wa bí sẹ́yìn máa ta àpò ọ̀rọ̀ làákàlẹ rẹ sàkó wípé wo ní màlẹkọ ó ti fẹ yẹ rẹ lẹ fún yàn tí wọn máa lè lórí ẹ ọwọ afẹ da àfáàtì ọkà títì yìí létí ní ara náà lówó ti wò bóyá lóòótọ́ ní màlẹkà fẹ yẹ rẹ fún yàn ìgbà tó yípa àkọ́ǹpadà àti lọ sílé ẹgbẹ́ wọn ọlọ́wọ́ àtúntò bí èso. o kì bọ́ọ̀lù bàtẹ́. ọkọ àbá tó fi kẹsẹ̀ bọ́ bàtà à òun wò pé ọyẹ òkú. àbá lọ ọ̀sẹ̀ òun ó ṣe òun ọba débi tí ó ti ké pé nǹkan gbó tó wọ́n wà sọ fún pé èyí tàn wá nígbà tí a bá wà sẹ́yìn ẹlẹ́fọ́ kẹ́sùn ọwọ́ àrètí kókè pé ìṣẹ́kù kọ̀kọ́. ṣùgbọ́n mo fi díẹ̀ àbá àtẹ̀ lọ́lẹ̀ ọwọ́ gbọ́ bàtà ọ̀nà wọn mú nǹkan bẹ̀ ojú ẹ̀. ìgbà tó wá rí jìnnà ó ní láti lọ súnmọ́ àbá àbẹ́ àbá. mo ní sọ bíbélì tí mo fẹ́ fi oníkó bèrè oníbèrè wo ojú pé ẹ̀kọ́ bàtà yìí. èmi kí ló ní òun fẹ́ wo torí ẹ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀mú nǹkan ẹ̀jú ẹ̀ kí lẹ́nu bẹ́ẹ̀ olùwọ̀sẹ̀ máa ti gùn lẹ́sẹ̀ òun á gbé kankan gùn ní ẹsẹ̀ ìgbà tó wọ́n yẹ wò ọ̀dà bíi swíìtì tí àwọn ọ̀wá rò wọ́n àwọn ọmọ àwọn ní ẹ̀jú ó sì má sọ̀kò lòún fi mú lójú ẹ̀ ọlọ́sọ̀ èso ọ̀sọ̀ èso ìjọba ti gbà gbọ́ ẹni yìí tó padà ọ̀rọ̀ náà kọjá sí ìyẹn máa fi làákàrí yẹ̀ wò ọkọ̀ jẹ́ ẹgbẹ́ bá lè lé nígbà ìjókòó ọba bá ti yẹ̀ wò. ilé òkè òye púpọ̀ ń bọ̀ mí yẹn lónìí tí wọ́n bá lọ́wọ́ sọ̀rọ̀ àdẹ́bí rẹ̀ sọ̀rọ̀ yóò wá máa fi làákàrí rẹ̀ tí ò gbé wọ̀. yóò kọ́ fún fẹ́ fi máa yẹ ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ àdẹ́bí rẹ̀ wò. kì í sọ̀rọ̀ àgbo òun ọ̀rọ̀ ọlọ́ kìí e ẹgbẹ́ máa ká ìjọ kìí sọ̀rọ̀ ka ijọ, kájọ kìí sọ̀rọ̀ kọ́fà soro sọ̀rọ̀ kọ́fẹ̀ kìí sọ̀rọ̀ àfẹ́sì òun lọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ti sọ tọ́tọ́ nígbà tó àwọn sọ kó tó dáhùn tó dáhùn. ọ̀rọ̀ yìí náà wọ́n Akọjọ́ ọ̀rọ̀ tí ìyẹn máa ń kà á kàdé tẹ̀tẹ̀ yé o. Ọ̀rọ̀ ọ̀rọ̀ hákàn wọ́n ti yàn án. Òdodo tí ò ní iye méjì lónìí. Ọba yìí náà ń dúpẹ́ fún látara ìfowó oníkèdè àtẹ̀yìn kábàárà wá sí. Ìlẹ́yìn àlẹ́ kò lè lé ìlàkàlẹ̀ àmúlò. وليس الدماء وليس من يعني الدور تضل وتهدي من تهجر من الوراء وما بيده للإنسان خير ولا فأمره فتاه Àṣebára wọn níbi tá a wà yìí, ẹni tó yá wà bẹ́ẹ̀. Bá a ṣe bára wọn ní ìsìláàmù ẹni tó yọ̀ ọ̀dẹ̀ pa lọ́lọ́. Àfẹ́rẹ̀ ló ti kọjá lórí gbogbo ẹ̀dá. Ó ti kádàrá pé sẹ́nì kọ̀ọ̀kan ó bá ṣe. Ó bá ṣe yí. Bọ́lá bá ti kádàrá kẹ́ ni ó lè yẹ kò sí. Àbújọ́ wa ló ti ká mọ̀ pé yóò tètè mí díẹ̀ lọ́gbà tó yẹ yóò fi ilẹ̀ jọ mọ̀ sí mi. Nínú kádàrá ẹ̀ ẹnìkan láwọn àfikẹ́ sábà bí tí ó lò fi sọ́nù. Nínú kádàrá ti. يغفر الله من يشاء ويثبته وعنده أم الكتاب ọlọ́run ló ní agbára gbogbo nǹkan èyí táwa ń ṣe yìí ọba wa yìí ní fún wa sí òun bákan ni àbá ní bàbá ìmọ̀ òun wà bẹ́ẹ̀ ọ̀yẹ́ kọ́ wọ́n máa kí òun ọ̀yẹ́ kọ́ wọ́n yà fà owó lónìí. Oṣùwọ̀ lànà máa ṣàwọn ìsìlámì àná Ọlọ́wà tó fẹ́. Ìnà iná láti wù iná àtọ̀yọ̀ múná ti rí. Ìnà iná láti wù iná bẹ́ẹ̀ ìrọ̀mùnà àti rí. Kàmá kà á bọ̀ lọ́wọ́ àná àbìtọ́ mi. Ìbùkún ni fún wa gbogbo àwa tọ́lọ̀ sí ní mùsùlùmí. Ojú ọ̀la náà máa sọ̀rọ̀ ìtura ní àmàlà náà. Àkọ́lé ọlọ́run lọ́pọ̀ fún wa tí ọ̀sẹ̀ ṣe sáà owó rí wa mú ọ̀dẹ̀ tí ṣètọ́ọ̀mù orí wa darí sọ́nà àlù. Àwọn olóyè ọlọ́run ti kọjá ọkọjá sẹ́nìkan sì wò ọkọjá lé. Oore tó lọ wá tún ṣe fún wa tó ṣàtúwọ́lù ẹ̀ dára lẹ́nu wa. Lámàdà àwọn òkè àìsàn ìtọ́ àti. أكرم الرسل كنا أكرم الأمم Ní ọba ti gba àtìsọ gbórí ìlú, wọ́n kàn fún ẹ̀ tó sọ pé jọ ti àjẹ́. Ìjọ tí wá òun ìjọ tó fi dà jù. Nítorí pé bí àkàrà mi rúṣù ní kò ní. Lọ́nà àkìrọ̀ àmọ́ ìlú kọ́má ní bí ìṣe ọlọ́wọ́ ọlọ́wọ́ kọ́ba sọ́jọ́ ẹ̀dá lórí àsìkò ẹ̀yin àsàlátù wa gẹ́gẹ́ bí àlàáda tó ti ṣe lédè ọ̀rọ̀ àwọn bàbá wọn alólùsọ bá gbà bí orísun ẹ̀ yọ pé èyí tá ṣe yìí àyíká bára wa yìí àwọn kan ni wọ́n lè wá bàbá àwọn kan lọ́wọ́ wà bárúkà tẹ wọn táwọn láǹfààní yìí táwọn ṣe yìí. ó gbàtà báwọn sí ọ̀sọ́dọ̀rọ̀ yẹn fún wa ká máa rántí wọn nínú àdúrà. àbẹ̀wò fún àwọn àfúrà wa tí wọ́n kọ́ wa tí wọ́n lò wá. ó fi lórí àwọn tí wọ́n fún fi wá ránṣẹ́ sí lọ́dọ̀ pé ká tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn níbi tó súnmọ́ níbi tó jìnnà. bẹ̀rẹ̀ láti rí àfọ́ àwọn àgbà sàmà àti sheikh alwalid abdul bari muhammed. ọlọ́run àti ọlọ́ fún bàbá ọlọ́run bá nílé fún kẹrẹ fún. Bọ́ọ̀ máa ṣe kàkọ̀lọ̀ bá bí olùkọ́ àti òní náà lọ́jọ́ dá ṣe kàkọ̀lọ̀. كنتم بكان خبائر قل فاتيما قل إتاشي حتى كأنك بالعيون تراهم kọ́ bá forí pa kan ìgbà wípé ṣe kó yìí bàbá wo bá yẹ ṣe tàwọn mi ẹbí kan láti kí a wá sọ nípa ẹ̀yìn. nǹkan là ń ṣe yìí bàbá ló jẹ́ àwọn ọ̀gbẹ́ bá bá sọ̀rọ̀ ọlọ́wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló jẹ́ àwọn ẹgbẹ́ tó ń yí wọn kọ́rọ̀ lóhùn ẹsẹ̀ ń tà tà jẹun. àwọn ẹgbẹ́ jẹ́ àwọn ọ̀gbẹ́ àpẹ́ ìyá jẹ̀tó orí. mẹ́rin fi apá lásà jẹ ìlà fáà jẹ. tàwọn bọ́ọ̀lì àwọn àwọn títí láàrin gbogbo àpá àwọn àtítí ẹni ó tún rí bí wọn bọ́dẹ̀ nígbà yẹn lè kúrò. láyé ti kà máa lóbi ní ìsinmi ẹ̀ wọn. ìwádìí àwọn ọ̀dà àmàlà. iná sàmánà. ìfísílì ní múlábà ìlú. ìfísílì ní múlábà ìlú. abàdá. abàdá wà láàyà mi tó wọ. gbogbo ihò tí bàbá fi lẹ̀ àgbọ̀ náà láàbù lẹ́nu tí ó lè di àbẹ̀lọ́nù bá a ti fẹ́ fún bàbá abẹ́ fún gbogbo àwọn tó náà ní kí wọ́n rí bẹ́ẹ̀ nínú gbogbo àwọn tó jẹ́ àǹfààní fún wa tá a bá wọn lójú ọ̀nà yìí àtẹ́bí àtiwájú wọn àtẹ́síwájú wọn tó jẹ́ ọ̀nà yìí náà ni wọ́n wà tá a bá wọn irú nǹkan tá a sọ̀rọ̀ fún bàbá wa fún àwa ọlọ́ba ti ṣe bẹ́ẹ̀ fáwọn. ọlá àti tóbi ọlọ́. lẹ́yìn yìí mo kí ẹ̀yin ọmọ ẹ̀yà bí mo ní àǹfààní àti darapọ̀ pẹ̀lú mi. bí ọlọ́ba kádàrá bí ajọ́ gbára wa báyìí ẹ kí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n wà níbi ètò nítorí ọmọ akíọ́là wa bí àwọn àfa ń ránṣẹ́ káàkiri táwọn títí àwọn àfa ká. ṣé yóò tó rí ọmọ kéwùgbà lọ́wọ́ àfa ìṣẹ̀lẹ̀? ìwà níwáta káwà níwájú yín ní àkókò yìí iṣẹ́ làwọn ilé ìtúsí tó fi rọrùn báyìí. nínú àlàádà àyè ìbìkan bẹ́ẹ̀ káwà báyìí sọ̀yẹ̀ ká ti máa jẹ́ ìwúsẹ́ ṣùgbọ́n gba àwọn ọmọ ìyá ní ibi ìlúgba ti máa ṣe tòní àwọn àpótí rẹ̀ kan náà ni bọ́wá lọ́dún tí mo ti ṣe káwọn àǹfààní àdúrà fi mọ́ àwọn tá a ti fi lọ́dọ̀ wọn á ti jókòó tí wọ́n lọ́la. ọdún lẹ́sẹ̀ ká jókòó sáwọn ní ọ̀tún la ẹkú yọ ọ̀dà ọjọ́ kẹyìn fáwọn ọmọ ìyá wa mí náà tí wọ́n tún fẹ́ ká tó gba láàrẹ̀ papọ̀. obìnrin ọ̀hún ló àná ìfún ẹ̀kọ́ kan wa ọbẹ̀rẹ̀ láti rí àmínú wa ọmọ ìyá mi ti yọ wà ní ẹgbẹ́ mi ojúbà tó yẹ orúkọ àwẹ̀ wa abdullahi ọkà gbogbo ẹ̀ ní ẹjọ́ gbèsè ẹ̀dáyé nínú ilé ìwé yìí ọba tó ní àṣeyọrí lọ́dọ̀ tó máa fún ẹ̀dá mi ọlọ́run bá ti fẹ́ ìwọ̀n kan láti yọrí dáadáa èyí tó pé ní nídàrí yìí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ náà àfi ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan yín ọlọ́run mọ́sálá yìí fi kò ń gẹ̀rẹ́ lóye ọlọ́run jẹ́ fẹ́ fi kò ń gẹ̀rẹ́ lóye ìjọba wa ṣe kò ń gẹ̀rẹ́ náà tán ọlọ́run jẹ́ kó ṣe yín láǹfààní wá jẹ́ kó ṣe àdúgbò yín náà ọlọ́run jẹ́ ṣe láǹfààní ọ̀là àti tòbí ọlọ́run ilé ẹ̀kọ́ náà ti wà gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n darí wa níbẹ̀ olórí gbogbo àwọn olùkọ́ lápapọ̀ láì dẹ́nu kan sí ọlọ́run kan sáré ìbàdàn máa tọ́ wọn lọ́wọ́ olóró tí wọ́n là tóbi ọlọ́run. Ah! èyí tá a rán mi láti yẹ o òun lọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ ọ̀gá sì ní darẹ̀ láàmú. ọ̀rọ̀ ọlọ́run ohun tó bá yé èèyàn máa ń bẹ̀ òun ni kọ́ rọra wù. ọkọ̀ já èèyàn máa gbé òun máa tán. kúlẹ̀ wà fà tí wọ́n gbé asọ̀rọ̀ ọlọ́wọ́ asúnmọ̀ àkùránù kalẹ̀ wọ́n ní ká tó lè gbà fún yàn pé wọ́n tí wọ́n mọ̀ dáadáa àti ó lè pè ọ́ ní mufasir. ìṣòro tá a ní lónìí òun ni wípé ìtọ́wọ́wò pé gbogbo wa lè dà òun ni gbogbo wa fẹ́ dà gbogbo wa pátálà fẹ́ dà fa òsínú àkọọ́lẹ̀ ọlọ́run gbogbo wa láti dà fa tọ́wọ́ wà bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní sọ́kọ́ àánú àhàlà Ìkùntùm láta lẹ́nu. Bí gbogbo wọn bá ti dà fún àṣà ni gbólóhùn bá ti àjọ wà lọ́mọ bá. Àwọn olóòlò ọba. Ó túmọ̀ sí wípé ara wọn tó dó nímọ̀ tọ́lọ̀ kò yẹ nǹkan yìí. Kìí sàlékù ní fáwa tá a bá jẹ́ kan lọ́wọ́. Nígbà tó ní àyíká tó ní ààyè òun ti gbàgbà bá tó wá àgbà ẹlẹ́ka òfin jókòó nínú àgbà márùn àgbà mẹ́rin sábà bí gbé kalẹ̀ bí wàá fi jókòó lójú ọ̀nà àmà kó láàrin mà bọ́lá ń bá bọ́ ṣé o lè rájà àwọn onímọ̀ fi jókòó bó o bá rájà àwọn onímọ̀ fi jókòó ọ̀tá lè kú bẹ́ẹ̀ àwọn òṣèlú àdìmọ̀. wọn bá pẹ̀lú wọn. gbọ́ ọ̀rọ̀ lọ wàlà sàkùn nà ká àbẹ̀sà ànábìyí má jẹ̀lẹ̀ kà ó. bẹ́ẹ̀ lọ́wọ́ ní kẹsàn-án lọ́wọ́ àti abẹ́rẹ́ ti fi jókòó ìparun ló ọ̀tá lọ́kẹ́. ọ̀rọ̀ àtúmọ̀ àkùrọ̀ á sàárọ̀ mi. èyí tọ́wọ́ ń bá ní kápọ́ yé nínú tọ́wọ́ àfáà tọ́wọ́ lọ́tọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti sọ àbí tọ́ba tẹ̀lé tọ́lọ́run ọlọ́run ló wá sí kò bẹ́ẹ̀. èyí jọ àbájú bẹ́ẹ̀ fàmínà wọ́n mi náà ṣètọ́ ẹtù sáko wa ẹ̀dá sórí èso ọlọ́run yìí ń darí èèyàn síbi kíkọ̀dá wọ́n lọ́kùn wọn sólùkù bẹ̀rẹ̀ káàdì nìkan. ọlọ́wọ́ àtòsíṣẹ́ wọn borí bọ́ kó mi ìta abáwí tọ́ba kù dé káàtó bí ìmọ̀ wa ó ṣe máa ń yẹ. ìtumọ̀ àkùrọ̀ á mọ̀kọ́ kótó òrùka lónìí àpẹ̀wò àtúntà wa yìí. àtúbọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ tàbí ó ti dọ̀rọ̀ fún gbogbo wọn ẹ̀bá ọ̀sán tó lè èyí tó wá wà lọ́bẹ̀ tó gẹ́wà fún mi ò lè dáńgbà jà dáńgbà yóò kó wá wá mọ yóò kó wá mọ kó tà sí. wọ́n fẹ́ fọwọ́ sí kuran bilikẹ́lẹ̀ alukuraanu ọlọ́ọ̀ma fàyìmọ̀kẹ́tù èkó ni lórí ẹni tó wá wí kẹ̀kẹ́ lọ́wọ́ lọ́wọ́ tọ́jú ẹ pẹ̀lú ìròyìn ẹ̀. ọgbọ́n wíìlì ṣùgbọ́n níbi ìṣòro tá a nílé. ayẹ̀sì ti bẹ lọ́wọ́ wa. ọlọ́run subhanahu wa ta'ala. ọkọ̀ọ̀kan ń pàtàkì ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ ti sọ sáájú ọkọjá òun tá a máa kọpọlọ tá a fi máa wà. nígbà tí lọ́wọ́ ń sọ̀rọ̀ òjíṣẹ́ sọ̀rọ̀ wà máa ká ẹ̀rọ lè mú mi ní wà láà mú mi nà. ọlọ́run tó bá ti pàṣẹ ẹni tá a tún lè ṣe kalẹ̀ fún mùsùlùmí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ múmi ọ̀gbọ́dọ̀ ní ẹ̀sà náà ẹ̀ mọ́. ohun tó kù ni wàyí sàlẹ̀ sọ̀rọ̀ ẹ̀rí orúkọ ọba sí àtẹ̀lẹ́lẹ̀ fọlọ́. ọ̀gbọ́dọ̀ sọ wípé òtún bí kankan tọ́ ọ fẹ́ tún ṣe lẹ́yìn àti ọlọ́run àtàtì òṣìṣẹ́ òbí ọlọ́run àtàtì òṣìṣẹ́ ọ̀sìn tó ń tó mọ́ lẹ́yìn ọmọ ènìyàn. àwọn tó wọ́n tó wá tó wá kápó wọn káyà yìí káwọ̀ òwúrọ̀ wọn. bọ́lá wọn bá pàṣẹ ọ̀rọ̀ àwọn owó ẹ̀ àdìjọ́sìn sílẹ̀ àti ẹ̀rú wá ní àwọn tó ń gbọ́rọ̀ kìí ṣe pé wọ́n lẹ́kùn wọn gbọ́rọ̀ pọ̀ àwọn owó yìí lọ́wọ́ ọba ti ní báyìí mi bẹ́ẹ̀ náà bàbá ẹ̀wù tó gbọ́rọ̀ ń pàṣẹ máa wù sí lọ́wọ́ ní máa wù sí ẹ̀ má dé bẹ́ẹ̀ tó kéé náà ìtajà ìtajà kò òun lọ́wọ́ pàṣẹ máa wù sí. òun wá sí èdè èdè kó tó gé àwọn ẹ̀rọ mùsùlùmá. níjọ́ náà kẹ́tí náà wá fẹ́ wá wẹ́ àtẹ́kùnkùn báyìí. òun náà yóò jẹ́ toró kéré màdínà sí àtẹ lọ́wọ́ ti sọ̀ka. níjọ́ àtẹ́sílẹ̀ ẹ̀dẹ́ màdínà àtẹ̀sí ń jẹ́ ọmọ ọdún mẹ́wàá. torí pé àtẹ́sí kú ọ̀dájú ìlànà ti ọmọ owó ọdún. àtẹ̀sí ọdún mẹ́wàá ọdún mẹ́fọ́. nítorí ó gbé màdínà ní yàrá rẹ̀ wá fún ànábì pé kó bá yé ní fún ọ lẹ́kùn èmi ò ní ìkàkà sí fún ọ ṣùgbọ́n mo fún ọ lọ́rọ̀ mi. mo wọ gbogbo tó a bá fẹ́ lò fún má lò ẹ̀kún ti mi ibi táwọn fẹ́ràn ànábì. nítorí tó lọ́n pàṣẹ kí wọ́n má mú sí máa àlọ́ ó lọ wà pẹ̀lú àwọn àáfíkà tí wọ́n wà níbi tí wọ́n ti mú ọ ní olóńgbò ń bu òòsà fún ọ. nítorí pé òfin tí ń bẹ tẹ́lẹ̀ ní pẹ́tẹ́ bá fẹ́ dì í òrìkẹ́ wọn sílẹ̀ wọ́n ti mú. nítorí káyà tó kú dé. alẹ́ kùrùmánì ó ti gbogbo tí ń bẹ lọ́kọ̀ kẹ́kù bọ́lá ti sọ wípé ẹ bá wọ wá wọn gbogbo wọn wọn dẹ lọ kó gbogbo títí bẹ àtẹtí bẹ nù bẹ káwọn wọn lọ dànù síta àwọn ọ̀sẹ̀ máa ló ìpè àtọ́wọ́ àtẹtọ́wọ́ àtẹtàgbọ́ ọba yá àwọn ọmọ àdéhùn wá bọ́wọ́ àti ṣe àfààní wá wọ́n fi lọ sẹ́. kódà wọ́n ti lọ́kọ̀ọ́kẹ́ fún ọ̀gbẹ́ nìkan ní sọ fún mi lánàá ìfọ̀mọ̀ àyà ti sọ fún mi onímọ̀wò bàtà ni wọ́n pè é ní bá kọ àṣírí wọn ìbí wọn bá ti ní mọ̀wò bàtà ọ̀gbọ́gbọ́rọ̀ lọ. kó kẹ́sọ̀ alábàtì fi dùn sí ìgbà bí wọ́n. àwọn tá a lè jọ mọ̀ kò tẹ̀lé ayé wọn. àbíkọ́ wò máa ń wọ́n lè yàn. àti àti bá wọn alẹ́ wọn أصحاب الصحابة هم كالصحابة أقول لك كده كتب يا الصحابة هم كالصحابة في سكوتهم وفي ورقهم أيقوا كذا níbi àpàdé tọ́wọ́ bá ti ní wọ́n má jẹ àwọn èmi sẹ́nu tí wọ́n mọ́. àlùkò ọmọ mẹ́rin. ìjọ náà ni wọ́n ta gbogbo náà. ṣùgbọ́n òun sábà tó gbà nísìnyí ọwọ́ àlùsọ̀ yìí ò bùkárí ó ní oníṣẹ́ ọjọ́ márùn-ún nígboro màdínà fi ń rùn pọ̀ kábùkù lọ ọjà gbogbo sílé rẹ̀ ọlọ́ dànù. àwọn tó yá jọ ìsìkàrà wọ́n máa bá ti pàṣẹ wọ́n máa tẹ̀lé bó ti sẹ́ ẹ bá ti pàṣẹ ọ̀ràn àwọn ò ní wọn ò ní darí mi jọ̀rọ̀ làwọn ti sẹ́ ìdájí wọn pọ̀ lóṣù ẹlòmíì kan ti sọ àdáṣe ìdí ìmọ̀tọ́ sọ́dà lọ́dọ̀ rẹ̀. àbá alẹ́ wọn tóbi lójú ẹ̀. sẹ́wọ́n sọ fún mi pálẹ̀ mi sọ kankan yóò sọ fún àbálẹ̀ wọn kí sọ fún wọ́n bá lọ́ọ́ fi wí kankan yóò sọ fún mi kò sí sọ nípa káàdì níwọ̀ kọ́ni lọ́ọ́ fi wà. àwọn èèyàn tó wọ níbi tó ń fi sọ̀rọ̀ ló ti tẹ̀lé ti sọ̀rọ̀.

ọmọ ní gbogbo ẹgbẹ́ bá tẹ́sẹ̀ sí sí ni ọmọ bá wí. wọ́n tẹ́sẹ̀ sí tó ti sẹ̀ ní bá wí. tó o fi kọ́ ọgbẹ́ jọ̀rọ̀ lọ́lọ́ ọ̀làjú jọ̀rọ̀ àlẹ́sì lọ. tó o wá tẹ́sẹ̀ sí tó lọ́wọ́ àti tó ti sẹ̀ wí. ọmọ ní lọ́sà àbọ̀dá àmọ́ mi náà. ọmọ tó kó bàtà tó o máa kírun tó o bá ti lọ́lá náà tà nábì ọlọ́run nípa ọkọ̀ tó fi kí tó fi ojú wa. ìkànnì. nígbà tí akọ́tù wa àbúbáyé. tí àdínkù ọkọ̀ Buhari pé Mùsùlùmí náà bí tó ṣẹlẹ̀ àdàpàrọ̀ tí wọ́n pa mọ́ ìyàwó Aisha nísẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú owó ní ìtẹ́lọ́mẹ̀ ọ̀rọ̀ tó kù ní kò ní já lọ bí àyà àjùfẹ́ pàtìkì padà wọ̀. àjẹpàrọ̀ yìí kálukú bẹ́ẹ̀ kiri wọ́n dẹ́ka pàrọ̀ ọmọ pé ìyàwó àṣà wípé iṣẹ́ fi wá kiri nínú outlet tí wọ́n ò fi rí sẹ́nu mi fi gbé ẹ̀sìn àti outlet lọ́lé nítorí wípé òun èyí dá kàárẹ̀ ẹ̀sìn bò òun ló tí ọ̀rọ̀ àwọn àfáà mi ti ń gbà pé ọ̀lẹ́sọ̀ fóbìnrin kan kọ́ máa dá darí nǹkan fún rẹ̀. tọ́lá àdákọ́ọ́lẹ̀ fún gbogbo àwọn ìyàwó àdáni ẹnìkan ló wọ́n dábọ́ sórí ẹ̀sìn ti dá wọn lọ. ẹ̀rí àwọn bímọ àwọn àfáà yìí. wọ́n wọ àwọn outdash outdash tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ bíi àti bíi tẹ́sí sórí ẹ̀sìn wọ́n kọ́ kọ́ sẹ́yìn ẹ̀sìn inú ẹ̀ wọ́n á máa wà wọ́n máa tó wá lọ́kì kó pé òun náà ṣe kiri lọ́dà ìpínlẹ̀ náà ọdún náà ní sáfẹ́ náà ní ẹ̀jú ìbáṣe àhà ọ̀sán ẹ̀lú ọ̀sán náà yẹ kó kálukú wa tọ́lọ́ pàṣẹ pàṣẹ tó ti fẹ́ pàṣẹ nǹkan ọ̀gbọ́dọ̀ sí kankan láyé lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wa lọ́sàn-án wa kí wọ́n àti inú rẹ̀ wọn ò tún ní dájú kò lórí ẹ̀sìn táwọn èèyàn máa yàn wọ́n kò kọ́ kàlẹ́ lórí lórí ẹ̀sìn. gbogbo ọgbà olóbìnrin gbọ́dọ̀ wà ní ní wàrà òṣìṣà ọgbọ́dọ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa yàn. wá ṣẹlẹ̀ wọ́n wọn ti èyí tí wọ́n bá bẹ̀rẹ̀ fún bẹ̀rẹ̀ fẹ́ sọ̀kọ̀ àwọn ibi táwọn èyí máa ná sọ̀rọ̀ lọ́kọ̀. ìjọba nínú àwọn sàhábà tó fi lọ́dọ̀ àbúkáfẹ́ ìṣẹ̀lẹ̀ àbúkáfẹ́ ló bí yàrá àìsà tọ́lọ̀ sọlẹ̀ kọ́sẹ̀lẹ̀ sí. arákùnrin yìí mùsùlùmí bùnú àpáàtà olórúkọ yìí ó gbé lọ́dọ̀ àbúkáfíìn àbúkáfíìn lọ́sọ̀tún rẹ̀ ọ̀jẹ̀ rẹ̀ ó mú mi. ṣùgbọ́n bọ̀ ọ̀rọ̀ àdínkù òkú ìṣẹ̀lẹ̀ òun náà darapọ̀ máwọn tẹ́ ń dábì sọ ọmọ ìyàwó àṣà. ìṣẹ́sí ìlú àbúkáfíìn ṣàkóso láti wọ́n náà lónìí. àti òkú ìyẹn bá tẹ̀ sọ tó ọ̀dà kọ ọmọ mi ọ̀tọ́ sí wọlé. ẹgbọ́n ọ̀rọ̀ ọ̀tún gbé ọ̀jẹ̀ ń jẹ wa ó mú mi wa ó tún wá sọ̀rọ̀ wa láì dáa ọ̀yẹ́ kọ́jẹ́ lọ ó dun Abubakar rọ́bìyàn lọ́wọ́ Abubakar ni wọ́n wá ọlọ́wọ́ àtọ́jà ni mo fi búra lá òfin kan mẹ́rin àyà mùsàfẹ́ àbàyà lẹ́yìn tí mùsàfẹ́ yìí ṣe yìí lọ́tọ̀ọ́ lọ kọ́pọ̀ ẹ̀sìn nílé òkúbọ̀ sí lọ nítorí tẹ̀sán ọ̀nà Abubakar ọ̀wọ́ bóyá lọ sọ́ra tó o azab tàbí lórí lẹ́yìn ìgbà wà láyé ẹ̀sẹ̀tù ó lè fọ́ọ̀mù lè ní kò wọ́n fà ẹ lọ́wọ́ kánú méjèèjì lórí lẹ́lọ́wọ́. ọ̀rọ̀ tí àbúbákiri wí jọ́ náà láyà ẹ̀ sọ̀kalẹ̀. ó ní wọ́n wá ọlọ́run kò fi múra owó mi kò tó gbọ́ sọ́dọ̀ mọ̀sákẹ́yìmá tó kúrò wà tó wù. bí sẹ́wọ́n bí sẹ́wọ́n lọ́dọ̀ ọlọ́run wà lára sẹ́ẹ̀kù ẹ̀ wọ́lá yẹ̀lò bìmánà hàtù ni ọlọ́run ní lẹ́yìnlẹ́yìn kò gbọ́dọ̀ fúra ẹnì kan tí yóò gbọ́dọ̀ fúra fẹ́ kó wà lọ́wọ́ ìgbà fọ́sẹ̀ ti bẹ̀rẹ̀. a dáná lánàá yìí tá a ti fún ní nǹkan táwọn náà ti kọ owó òní ní ọ̀túnmá. pẹ̀lú àtà bínà. ẹni tí ò ní. pẹ̀lú àpàlù ábìrì náà bí sẹ́ẹ̀dì ìdá. àtàwọn tí wọ́n ti sípò padà wọ́n tún bọ́ ọ̀dà tọ́lọ́ olóòní náwó rẹ̀ fún wa. wàníyáwó wàníyáwó. ọmọdé wàníyáwó bẹ́ẹ̀ ni láì ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀dúnkù wẹ́ẹ̀lì yẹn tó fà ẹ̀dùn kò wọ̀ kan ẹ̀ má lò. Àná kò ní kú ní àyà ìbí ọ̀sán ọ̀dàkùn. Bẹ́ẹ̀ni náà ṣe àwọn ọlọ́run. Bẹ́ẹ̀ni náà wàá fẹ́ káwọn ọlọ́run ọ̀dá ń jìnnì náà. Gbogbo ìgbà tẹ ẹ bá ti fẹ́ káwọn ọlọ́run ọ̀dá ń jìnnì, ẹni ọba tẹ̀yìn náà, ẹ̀yìn lè dá. Ìlàgbọ́ yòó. Ọmọ méje tẹ̀ ìjọkìrà yẹn ti dọ́jú àti kọ́sùmẹ̀ jẹ ẹjọ́ pàdé mọ́láàbí ẹtújọ́ kírun sálámà nìkan lọ́la ẹ jẹ wà sálámà sálámà nìkan sálámà yẹn gan mọ́ lówó. ọjà ọlọ́run nígbà tó kéde ọlọ́run ó sì lè fẹ́ yìí náà kí n náà lè. Sẹ́wọ́n ti fẹ́ dáríbi gbogbo ẹ̀ lọ́wọ́ bá fẹ̀. Wàlíyá wù wàlíyá bíbà. Ọlọ́run ẹ̀ á wọ ọmọ ọ̀kan yín wọ́n tẹ̀lé. Kọ́ akọ́tọ́kọ́tọ́ mọ́jọ òdúró bẹ̀ mọ́. Èmi pé sọ́mi ìjọba tẹ̀lé ìjọba tó máa rojọ́ lóṣù pé ẹni tó wàá tó ní wípé níjọ́ òní náà ti fọ́ ẹ̀yẹ ti ṣe náà lò á kò sí lómi. Ó ti fi sí ọmọ ìyá ẹ̀ ṣe fún ọ láti tó ẹ̀. Lẹ́sìn òbí inú lọ sí àtìlẹ́yìn náà. nígbà wá ti wọ̀ irú kan máa bí máa fi ọmọ fi gbà bẹ́ẹ̀ dá ìjẹ́ náà látàyè. Àdébí jókòó máa ká síbẹ̀ ìbá àtijọ́ náà nígbà bí ayé àti ẹran ti ẹ̀fọ́ tẹ̀lé. Ó tún kó wáyé ní sọ́wọ́ kàá fi pé ẹnu ọ̀nà tẹ́ kúrò lọ́ọ̀kẹ́ ẹnì kan gbàgbẹ́ wọlé. Tọ́wọ́ wọlé ọmọ àtijọ́ náà ẹ bá gbàgbẹ́ wọlé. Gbogbo ẹni tó lóko ló máa bá ti náà káwọ́ lórí pé kí ojú ọ̀tẹ̀lẹ̀ wọlé ọ̀kẹ́ tí wọ́n wọ báyìí ọ̀kẹ́ tó sàá sílọ́gbà rẹ̀ wọlé lè sánà á bàbá rẹ̀ ó kì bàbí yá ó bí àgbàlá ó ti wà náà àti fìyẹn ọ̀kẹ́ yìí wọ́n náà òkà fún wò ìwọ lọ́jẹ́ ó tún lè bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kì àfẹ́fẹ́ bíbẹ̀ òun náà tó wọ̀ sí ma ó ní ìgbà kẹta tàbí náà ọmọ ìṣe sàbẹ kan wá wò wípé olórí kó kó òkú lọ bí àkọ́kọ́. irú tí wàá ṣe tó lé pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òun náà náà kó olú owó lè dọ́gba àdìgẹ́ náà ó sì kó lọ ọba tó bí ẹ̀rọ òdúró wo tí wọ́n fi kó lọ ọ̀rọ̀ yẹ orí ga ìtọ́fẹ́. lórí kó òun sẹ́ni jẹ́ lórí lọ́ọ̀rẹ́ kẹ́ẹ́sẹ̀ kọ́ ní wípé kí ni tó ṣe ní bàádà lẹ́yìn òsì kí ni.

lùsọ̀tàtì nàlẹ́ yìí. ọmọ ọmọ ọmọ sàwọn lẹ́tà báwọn ni kí wọ́n wá fẹ́ lórí ìwọ̀n ti gbà yìí. ọmọ ọmọ sàwọn lẹ́tà. kò sí jẹ́ wọn kò sí jẹ́ mi. sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àlejò wọn sẹ́lẹ̀. bọ́lá ọ̀sẹ̀ sọ ayé yìí kalẹ̀. bẹ́ẹ̀ àbọ̀tì tó tẹ̀lé kàdé lẹ̀ ó ní lọ kó kúrò ó ní wọ́n fún wa ọlọ́ba tí mo tún fi fúra sa ó fi kùrùmáàlì tí o ti pọ̀ láyé tí màá náwó òṣù yóò sáfẹ́ ó yí ọ̀rọ̀ àkọ́kọ́ ó yí padà àwọn táwọn yìí wọ́n èé gbé ọ̀rọ̀ ọlọ́run sórí tébù bí káwọn ọmọ jíròrò gbé bọ́ọ̀lù ọkọ̀ tó ọ̀rọ̀ bá lé lé nìkan táwọn àwọn àpò àwọn ọmọdé jọ pé jáde yẹ̀wò èwo láti fẹ́ àti ìdílé ọ̀rọ̀ náà láwù. Kàlámù pàdé mọ́ láyé máa lọ àyíkó. Wàtá ìdájú yàtí dájú bí ìdájà múlá. Kàlámù ìdájú àlàmì nà àkíkọ̀tà. Kàlámù ìdájú àlàmì nà àkíkọ̀tà. Kàkà bí hàdá. فقد ضل واعتدى ومن شك في هذا فقد ضل واعتدى ومن شك في هذا ومن شك في هذا فقد ضل واعتدى واعتدى اي ما تيجي ميجي بصن ó ti sọ ọdún di èsì wọn ò tí ì rí mi. kàlámù kọ́dí mọ́. ọ̀sán ò ti sọ ọdún pẹ̀lú àdìgbò. ètò tó ti sọ gbogbo tó wà ní ẹ̀sìn ẹ̀sẹ̀ sẹlẹ̀ ní ìsìn ọlọ́run ti sọ ní pẹ̀lú. wàtàlì dáàdù yàtì dáàdù bí ìtajà múlá. kàlámù kọ́dí mọ́. láyé wọn yóò dábàá àwọn. عنه عن يمين به يكتفي من كل شيء ونوره àrùn àrùn tí kòrán ló bá wò sàn kí ó sàn ẹni tí ó wò ó sì. àrùn tó bá wò tó wò sí. Tẹ̀lé ìlú ọ̀sẹ̀ wọn kí ìgbàjáde ìwà mi yọ alukuraanu هو ní dàdílù nìkan òun ní bá ní bá tọrọ kàn án sọ́nà tí bá sáyìn màkà wàhálà tàbí pa dàda tàbí sekiri ọ̀pá dàda. ayà tá a ti wọlé ọmọ mi kúlẹ̀ àkúmà sọ́mọ́lá àkúmà nù. àwọn obìnrin láàyè nílẹ̀ ọ̀sẹ̀ ìtọ́jú rọ̀ bíi. Àlọ́mà wí fún wa. Ẹni ọlọ́run tó tún kọ sí Jọ́nà àlẹ́bí. Ṣùgbọ́n ẹ̀wọ̀ ní ẹni tí èyí yọ ká kú ọ̀dọ́ àkùrá àìsí ìbí kù. Gbogbo ètò kọ́ọ̀tù tí bá sọ pé kúlíkúlí inú kùrá ni wọ́n yọ kó lórí kọ̀ọ̀tà náà ti láyé mọ́. Ètò kọ́ọ̀tù tí ọ̀dà nìkéjà fi dáa lùsùn náà gbogbo ọgbọ́n kó bá ti wí ẹnìkan èyí lọ kó sì gbọdọ̀ nìkan. àwọn míì gbà pé kúlẹ̀ ọyẹ gbogbo mẹ́ẹ̀ torí pàánà bí lọ́nà òfin dúdú ọ̀rọ̀ kọ wọ́n ẹ̀sẹ̀ wàá sọ̀rọ̀ lẹ́yìn. àwọn tí wọ́n gbọ̀rọ̀ ńlẹ̀ tí wọ́n kọ́ dọ́kítà àná àwọn náà nílà káyì. ṣùgbọ́n sáà náà ti kọ́ ọmọ láyé ọ̀rọ̀ ọlọ́run òun náà ti lọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nílẹ̀ àdáṣe sọ fún wọn. àwọn aṣọ àdá àkùnmọ̀ ìrìnàjò ìrìnàjò ṣáàdù. nítorí òun rẹ̀ bá ń sọ yìí ó tún lè wúyọ. pápá àwa títí ń bá wí jù kó lẹ̀ tó kéwù. ìṣòro káwọn mọ̀ yìí ní láyé ọ̀dà wọn kéwù. ṣé bára lè wọ́n máa ìṣòro ẹ̀rọ wà kàkà. ọ̀dà wọn tó tó ìṣòro àlè mọ̀. ọ̀yá náà jẹ́ ليلا ومن يفلح الملحال يجمل بدل إلى الماء يسعى فليقوم بمقيمة إلى أين يسعى فليقوم بماء ìṣòro kálukú máa ní ìṣòro àfáàní òun la fi ń gbogbo àfáà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfáà.

tí yọ̀ náà lọ́wọ́ á ti ti ń bàjẹ́ tí ọ̀sẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ àtàlẹ́bì mọ́ báwo ti ṣe nù lọ́sọ̀lá ọ̀gbìn bá ọ̀dọ́ ṣe wí ṣùgbọ́n báwo ti ṣe nù nǹkan bàjẹ́ nù. báwa ti ṣe lọ ká ti ṣe àlè gbogbo àti ṣe ẹgbẹ́ ọba mọ̀ fi ọwọ́ ara rẹ̀ olùkọ́ fi ọwọ́ àlẹ́bì sábò. ìfẹ́ ó jẹun olórí kí wọ́n máa yìí dábàá pé iyọ̀ ti bàjẹ́ iyọ̀ tá tún kàgbé ọ̀gá ti bàjẹ́ ọwọ́ àpò tún yọ̀ sí wàhálà dé. Ìdáyìí náà ni ẹ máa báyà kó sùn nínú kìnnà. Ẹni tí òkèlè bá ká lọ́rùn kí là máa wá mú. Omi láti mú fún ẹgbọ́n mi ẹgbọ́n mi yóò sì lọlẹ̀ àbí àlọ́lẹ̀. Ìdáyìí náà ni ẹ máa báyà kó sùn nínú. Ẹni omi bá wá ká lọ́rùn kí ló sì ló ń lọ wàhálà ló ń wọ́n bọ́lá wà fásitì. Fasadu kabiru alimu musasiku wa akibaru inu kailu sanatiku uma fitina tó fira nina fi ma tó iná fi ma fi di ni yàtọ̀. Ọmọ ní kúrẹ́ bá nù mà. Ismu fi'il lọ́dọ̀ àwọn oní èdè. Ìyẹn ti máa na ẹ̀rọ lọ kú wọn wá. Ọlọ́run yóò kú wọn wá. Ó ti fẹ́ yẹn. Kul àlọ́mà. Ṣú àdá àkún. Ẹni tí ó délé yẹ̀ wọ̀nyí. Òun bẹ́ẹ̀ sọ wípé àráwù lèyí tí ó wò síbi lára tàbí bẹ́ẹ̀ sọ pé àláàlì lèyí tí ó wò pèlè àláàlì. Àdínú àwòrán àn àdínú àdé. Ọwọ́ àdúgbò tí àwọn tó kájú sọ̀rọ̀ ọlọ́run yé tí wọ́n bá bẹ̀rù lu ayà yìí. Nǹkan bí nǹkan tó hàn sí ọ̀dà tí wọ́n bá rẹ́ni wípé àráwù nínú ni gbọ́ ẹjẹ ọtí lápò ju ìwé orin nìyá ọyọ kan kó sí ìwé sọ ọyá mi lọ́kì kí a káàbọ̀ àgbàkà wọn wà bọ̀ àmín àwa kó kí àfọ àwọn àgbà ló ní òkè o kòsí kàkà lórí ìdí agbẹ́fẹ̀ àfọ àwa àwọn ni wọ́n ní kọ́kọ́lá títóbi ẹ̀ àti gbólóhùn náà ti yọ sí ìwọ̀n abánilẹ́kùn kẹwọn láti tóbi ọlọ́run. irú èyí tí ọmọ ìyá àkókò ti ìdílé òkúta asàtòwò asà wọkọ̀bí ìṣòwò kọ̀bí. àwọn ọmọ wò túmọ̀ láti gba ti irú ọ̀dọ̀dọ̀ ti rẹ̀ wọlé tí tí ń túbá dá àbùrù sọ́dà ẹni pé mo ọkọ̀ dán sùn lọ́ba ọ̀dà àbí ọ̀bà fún dà ẹ̀kẹ́ta àgbà ẹ̀ wọ́n náà lọ́ máa mú kẹ́ lọ ṣùgbọ́n wọ́n dá kẹsẹ̀ torí ìròyìn o torí nu bíbí èèyàn sí di ìsọ́fìn láyé oníròyìn kódà tí sì ní ìwádìí ní àtúntò rọ́bà aláwọ̀ ní ìmọ̀dá bẹ́ẹ̀ bá ti rí ẹgbẹ́ kú ẹ̀dá tó dún àwọn ọmọdé àwọn aróyìn yàn nítorí pé bẹ́ẹ̀ ni àtìkú tẹ̀lé gbòló àgàtì ẹ̀sà ga sọ̀rọ̀ òwe yìí. Ṣé bá ti kí bọ́ọ̀lù bíi?

wọ́n bá kúránù ní ké tọ́wọ́ lọ gbóhùn bàbá ní pàpà ká sí fún. ẹ gba dáadáa. o ti kọjá àlà ọ̀rọ̀ ló lọ́ra sọ ti dé òlù sí. kò sí dáa lè rí mo ti fojú mi rí gbogbo tí ìyẹn òkè ṣe fún wọn kò káyọ̀ fún mi. ibi tí wọ́n ti gbọ́ wà sí àfa kan mílíọ̀nù. mo ní o. ṣé ẹ ṣe é ó tọ́ ni tí wọ́n wá wọ́n mú sí mi wá sí àwọn àwọn níbi. Kí wọ́n tẹ́lẹ̀ sẹ́tímẹ́ǹtì náà. Àwọn ará rẹ̀ jí kan ibi ọtí wíwà sí àbá. Àdáwò ta àlè. Ó ní wọ́n fi ìdánwò àwọn àfárá wa léèrè. Ipò owó lórí gbígbọ́ ipò owó lọ́wọ́. Kọ̀fẹ́ sọ wípé àá. Ah, nítorí kò ní bá sùúrù àkùrọ̀ àbùsọ̀ sọ pé ẹ̀gbọ́n tá a fọ àwọn kúdà ó ní àtàrífù lẹ́hàkọ̀ wà lẹ́bà ó ní sọ ọmọ òdodo àjọrọ ó sì ní òun mà ó ní òdodo ayélujáfó tó bá dúró àti àmà ní gbòdògbòdò ọwà ó sì ní ìfìlítẹ́nà àti jẹ́ ń ó ní bá tìmù kọ́ ìsọba jẹ́ ìbàjẹ́ níbo ni wọ́n wà ó ní fìdá ó ní lọ́nà ni ó ní wà wà á yí wù má àkàràkù ìlẹ́yìn àlìkìnà nínú àpò àti báàsì èwo lórí ló súnmọ́ ẹnu méjèèjì ó sì náà ní pàṣẹ ìlú ìpínlẹ̀ láti wọ̀ pàṣẹ ẹ̀wọ̀n tó wùjọ burú tó kọ́ pé haramu. ṣùgbọ́n kò ní pẹ́ kò ní náà fún un tó pè é ní haram ọ̀sọ̀ra ẹ̀wọ̀n tó bá máa ń tẹ̀dájọ́ fúnra wa gbogbo èèyàn là máa ń gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ là máa ń dá ọ̀rọ̀ padà sí lẹ́nu ìlà sọ ìwọ̀ ààrẹ ọ̀. ẹ̀dọ́ wa ló sàárè lẹ́nu kó tó lọ́rọ̀ padà sí lẹ́nu àtẹ́bí lọ́tọ́ wọ́n. ọ̀rọ̀ ẹ̀fọ́ kò sí bá àbá alẹ́ yìí ṣe ká tó tọ́ba mi jọ àtọ̀ náà pẹ̀lú gbogbo ètò ìtẹ̀wé ẹ̀mẹ́yẹwà. ẹ̀mẹ́yẹwà ẹ̀mí ló rọ̀ wá. èyí sóbi ju òdodo lọ. èyí sóbi ju kíni. òdodo lọ ọba ní àdúmà. sọ fún wọn pé kí wọn lọ fún wa. àwọn eléyìí wọn àyà táwọn mi lọ bẹ lórí bẹ́ẹ̀ gbọ́dọ̀ kó lórí sọlọ àtòjíṣẹ́ ọláyà yìí fẹ́ sọ wa. ṣùgbọ́n tó bàbá ẹ̀ yóò tún wọn lẹ́ni tí ó tún àwòrán àtúnwá fẹ́ kọ́ ma wọ́n pe kí ní kàní ìlú mọ̀lẹ́mọ̀ náà sára àwọn ìlú mọ̀sílà ọ̀pẹ̀ ẹ̀ wọ́n tí sọ sáájú ẹ tí òṣìṣú pọ̀ àdìmọ̀ máa na àdìmọ̀ wọ̀ àwọn tí wọn mọ ẹni tí wọn mọ olè máa mọ lọ wáyà tó wà lókè tí wọn rán wa. Ọlọ́run gbogbo àwùjá ní ti ń bẹ tó dé gbogbo. Ọlọ́run ní sọ ọlọ́run ní gbogbo. Bàlá ọjà àti ọjà àti kìnnìkan. Ọlọ́run ní tí bá fẹ́ ẹni tí ó tẹ̀lé rọ àtiwọ́tọ̀ tẹ̀lé òdòdó tọ́ba wù mí ó lè sọ gbogbo ojú gbọ́. kẹ́ni kọ́ wá mí nǹkan tó yàtọ̀ sí tèmi ẹ̀sọ́ fún àdókò wọn lọ kẹ́lẹ́. ó lé àlọ́ máa tó ẹgbẹ́ àpò gbogbo tuntun máa ra gbogbo. ọlọ́run ló ní wọn fi tó jà tó bàrà àjẹsọ̀. ẹ̀rí tuntun gbogbo sẹ́ni kò lè mú kankan wálé yẹn tí wọ́n bá ti wí ló kọ́ mi. wàá sọ fún agbẹ́ alómọ̀sọ́wádà àgún. alómọ̀sọ́wádà àgún. ẹ̀rọ máa ń wọ ẹlẹ́rìí yín wá. الذين يفرحون أتى الله حرم هذا wọ́n jẹ́ ìpè ńdá pèlè wọ̀ ọlọ́run ló pèlè wọ̀ ńdá pèlè wọ̀ ọlọ́run ló pèlè wọ̀ ẹ̀lọ́mẹ́lẹ́ ni wọ́n. Ọmọ ọdún lẹ́yìn sẹ́mi ọlọ́run ti mú àròjàre tó dé gbogbo wá. Wọ́n lé iṣẹ́ ní ìdú. Tí a bá jẹ ẹ̀sùn lè yanu fún tí wọ́n láwọn fẹ́ jẹ́. Wọ́n lè wọ́n tẹ̀lé o. Nítorí gbogbo ẹ̀ ní tèèyàn bá fẹ́ jẹ́ lílé ẹ̀yìn ọlọ́. Ẹ̀sìn lọ. Ẹ̀rí wá ní lẹ́yìn ọlọ́sọ̀rọ̀ ọba tó fẹ́ fẹ́ lẹ́yìn kẹ̀kẹ́ kọjá sọ̀ sí. ìsọmọ sọ ẹ̀rí ẹ̀rí tí náà máa jẹ́ ẹ̀rí lọ. ìlọ́pọ̀ wọn kì wọ́n gbọ̀ pé fàlà wà ní ṣàkìdú. wà ní ṣàkìdú fàlà sáfì ájẹ́mọ́ ahùn. láti bá wọn jẹ́ ọ̀rọ̀ lọ. àwọn àlàyé nàgbà ayé náà. والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون. àwọn tó wọn nígbàgbọ́ nípa tó àlùkìyàmà. Hmm? وهم بربهم يعدلون. àwọn tó jẹ́ pé بربهم يعدلون. يجعلون لربهم عديلا. tí wọ́n ń wá pé eléyìí tún ṣe é dára ní dọ̀rọ̀ wọn. ọlọ́run ẹ má tẹ̀lé ẹ má tẹ̀lé ẹ má bọ̀rọ̀ èso torí àsìkò. قل تعالوا أتل ما حرم ربكم عليكم أتوت وعبد الله بن مسعود قل أتوقف tọ́fẹ́ wo ìkìlọ̀ ànábì tọ́ọ̀rẹ́ fi parí sẹ́lẹ̀ lórí tàbí tó ní sàn ó lè tún méjèèjì àdéhùn yẹn ó lè tún méjèèjì tó pè orí ẹ̀ sálẹ̀ fi parí sẹ́lẹ̀ lórí tàbí kìlọ̀ tá a kọ tàbí kí ni sáfẹ́ sáfẹ́ ó hmm. lè tí ọ lọ́ọ̀kà láàyè àtàfẹ́ kí lọ́ọ̀kà. kúlẹ̀ sàárà ó àtúntò máa ń rọmọ rọ́pò gbọmọ àlẹ́ ikú. olóòyè wa olóòyè kejì àti ẹ̀ka wa abẹ́ kàkàkà má àwòrán ọba tó hàn. ẹ bá pè kẹkẹ lé wọ ṣùgbọ́n ẹgbẹ́ kàkà ní àwọn kàtọ́ bá ní fi lé wọ. ẹ bọ̀. aláàtúntì kú yìí ṣe é á. àkọ́kọ́ ẹ̀ ẹ gbọ́dọ̀ ọdún kankan pọ̀ mọ́ báyìí. gbogbo ọ̀rẹ́ ti tẹ̀ bọ́ láyé. kò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ sẹ́yìn. ẹ kò gbọ́dọ̀ dàpọ̀ mọ́ ẹbọ yìí olóṣù burú jù láyé. gbogbo ọ̀la la tó kúrò yìí ẹlòmíì tún lè sàrẹ̀ fún ọkọ̀ àwọn ọ̀tà báyìí wò rẹ̀ fún báyìí tó fi máa. sáàmù ìbára o òun náà bá sọ owó rà owó tó ọ̀rá sì fi dáadáa àdúgbò. àìsíkà kọ́ ni. bẹ́ẹ̀ náà bá kọ́kọ́ lọ tí bí wọ́n kọ́ sẹ́sẹ́ lómi máa ń tà wọ́n bá sọ̀rọ̀ ọkùnrin kan ló fi ìjọba tó wò ó ọmọ wọn polówó polówó ta òǹkà àtàjà ọmọ mo ti jáde ní sọ́kúnjọ́ náà ní ẹnìkan tó ní ìkànnì màṣíìnì mọ́ wa láyé yìí máa sọ fún ọmọ tó gbé mi gbé tó kọ́míjà rẹ̀ ti wọ́n ọkùnrin ti ta jẹ àwọn ọ̀gá òwò àwọn òwe pé kílọ̀ọ̀nà ló fẹ́ dúró ẹ̀kọ́ ta ọ̀gá àkàjà òun náà jẹ mọ́ wa sani wò. báwo mọ̀kọ́ ọ̀gbọ̀n nọ́mbà mọ́tò nàìjíríà ọdí ndp nàmúsùnmù. nàmúsùnmù gbogbo ewo. Okiri oka ni, lóṣogbo ọ̀ka. Ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ ọ̀tà. Edigbo. Ọ̀tà. Ọ̀dọ́gba ta ọ̀tà. Òṣogbo ọ̀dàwó ọ̀tà. Tó tó ṣéwò owó àwọn àwòrán àtàrọ̀ sílẹ̀ ọ̀tà ògẹ́dìtì òkà bọ̀lù wọ́n yẹ kó ọ̀rọ̀ ta lò ṣiṣẹ́ wọ́n yẹ kó ọ̀gá ká sọ fún pé ẹ̀yìn fẹ́ ọkọ̀ lò kì í ọ̀rọ̀ ṣiṣẹ́ wọn. ẹni tó ní gbogbo nǹkan ẹgbọ́n àwọn nǹkan wọ̀nyí á sì kí àti bí ẹnu kọ̀ọ̀kan wọ́n dé ọ̀nà lónìí. kéésà nìkan nígbà àwọn mẹ́tò ìdánwò òun ti dé ìyọ́ jókòó kẹ́kọ̀ọ́. kó o sì kàwé. kó o sì kà kọ́ ọ̀tọ̀ ètò lọ́wọ́ mu kẹ́kọ̀ọ́ wá owó pé bẹ́ẹ̀ ò kan lò wọ́n rẹ̀ fún ọ tó fi bá tẹ̀lé kó o lọ́wọ́ mà pé nǹkan bí ìtọ́jà kò sọ́dọ̀. báyìí wọn ò bàbá máa kọ́ lọ náà ni. ó ti yàtọ̀ sọ́dọ̀ kódà kí wọ́n rà kí wọ́n kọ̀ sọ́wọ́ àpá òpè kó wá yàtọ̀ mà wá. tọ́sọ ọpọlọ ẹni tọ́wá mú ti mọ̀ nǹkan ló kó wá yà wá. wá àti yóò fi nǹkan bí ìtọ́jà sọ̀rọ̀ ọlọ́ yóò fi kún. eléwò olùwọ́ àtàlìjẹ ló fi jọ máa ṣiṣẹ́ papọ̀ kí sáyà wá. kódà sọ bá yá o tún lè máa kà lórí títí. lọ́rọ̀ nígbà tí bá ti lè kọ́ ọba kà náà ló ti máa kà. ìyá kò náà ṣùgbọ́n tó wá sí tọ́lọ́ wọ́n ti dẹ́kun lọ́wọ́ àgbọ̀dọ̀ àìsíwò. tọ́lọ́ ọlọ́run méjì ọlọ́run ló bẹ̀rù nípa ìyá àti lẹ́sìn tó ọba ti mí ìtọ́ ọ̀mà ìyọ́nà ọ̀mà ti lọ. Ọlọ́run padà tún ṣe kò bí. Ṣé ẹ ká àwọn ọ̀rẹ́ ìgbọ́dọ̀ òkú bọ́ mímí ọlọ́run? lónìí ẹ̀kọ́ ní kálukú fi ń lò yìí. àbọ̀ olóògbé wà lábẹ́ láwàdì ọ̀sọ̀ ní túbú náà. ó ti kọ́ bá bẹ lápá ó ti wà sí i. Èyí mo ní wọn sọ. Èyí tẹ́ ìyá ní kẹ́ sọ fún mi ọwọ́ mi. Èyí tẹ́ ìyá ọmọ mú mi ọmọ yìí.

wọ́n pè mí nílé ẹjọ́ mi pé àwọn kan àbá wọ ọ̀pọ̀lọ́ àwọn tí wọ́n ṣe pé àwọn àbá kan ní express race mọ́tò wọn ti láti ṣe àwọn ọ̀pọ̀ ṣe ń ṣe kẹ́ẹ̀mọ́. ìgbó débẹ̀ wọ́n ti gbé ọ̀dọ̀ sọ sí i. ìgbà ọ̀dọ̀ tuntun yẹn ọlọ́kadà wọ́n wá sí èkó wá sọ àti wọ́n padà sí ìlú kan nílá pẹ̀lú. ọ̀sẹ̀ tuntun yóò lè jẹ́ ó lè jẹ́ tuntun yóò lè jẹ́ tuntun ọ̀díyàtọ̀ ibi bẹ́ẹ̀tù ibi bẹ́ẹ̀tù ti àná. níbo ti yé àfa àgbà yìí ọmọ káńtà mọ̀ kúlẹ̀ dàbọ̀ yìí mọ̀mọ́ táwọn dọ́kítọ̀ ní ìfẹ́ bóyí. tọ́lọ́ mi yóò fi náà wọlé wípé torí pé kì í yọ dọ́kítọ̀ yìí. kí ni ìjọba bí máa sọ pẹ́sàn fún yàrá torí pé ẹsẹ̀ ní ẹni ẹni ti ṣe pọ̀ ó ti wá lóṣèlú náà wọ́n tún fẹ́ lọ fẹ́ gbèsè lẹ́kẹ̀ẹ́ta wá tó tẹ̀lé tó tóbi ni wọ́n kọ́ sáà jà wọ́n. mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ìyá ọ̀rọ̀ àti ìlú kan lásìkò yẹn bí mo gbà wọ́n fún àwọn ọmọ ìyá ọlọ́wọ́ kẹ́ wípé àwọn tí kan ti yí o gbogbo tí wọ́n lò lọ sí tù wọ́n ti dáwọ́ ẹ̀sọ́ pé kí lọ wọ́n wá sanwó ẹ̀ka. àdèmọ́ bí a sọ sìnkú nílé kéwù tó ti ṣẹlẹ̀ ìlú ti gba pé mùsùlùmí bá ti kú sí ìbẹ̀ náà gbọ́dọ̀ sí. àìsí òkú mùsùlùmí kiri mo ti mú aṣọ tí wọ́n fi sí ìgbà tí mo tẹ́. bàbá sọ yẹn débẹ̀ mo ti kọ́ wọn fún wa ṣe mo débẹ̀ mo lọ mo bá dókítà mi nínú tíátà. ó mú abẹ tẹ́lẹ̀ yẹn ó fi la aṣọ yẹn láti mú láti fi aṣọ yẹn káfíńtì fún mi aṣọ náà a etí ẹjọ́ kìtì àmì o bèèrè tí wọ́n wà níbi òṣèlú wà sí fún wa á o tọ̀rọ̀. gbogbo kíkà òkú tí wọ́n sọ fún ọ ẹ ọlọ léèwé kíkà èyí ó lọ́nà lọ wọ́n já oríṣiríṣi léèdì ìdìrọ̀ ni. o kọ́ sí ọkù wọ́n wọ̀ wọ́n wọ̀ láwọn sí ọ̀wọ́ náà o òun o òfin tẹ̀lé. ìrọ̀ gbogbo ẹ̀ kájà lọ́wọ́ sọ pásítọ̀ tó ń lò yìí ló máa ń gbogbo ọ̀nà àkọ́lé ọlọ́. Lọ́jọ́ tó ń wo àti bá pé kò bá ti ọmọ náà wo ó lè dé náà lòdì pọ̀ wá. Wọ́n wà ká gbogbo ọdún tó kọ́ àkókò dá. Àkókò tí mo yóò bá pa lérí. Dákúndé lè fún mi yìí ṣe yá. Dákúndé lè fún mi yìí ṣe yá. Ọmọ ní ọmọ gbogbo ọmọ ìkìlọ̀ àkọ́kọ́ gbogbo wa tó sì bá mi. Mo fẹ́ sọ fún ìlú ọmọ ìyá mi bí ẹ̀sìn ẹ̀kún lẹ̀ kọ́kọ́ tó kó o ti lọ tó kọ́ ọmọ kó ọmọ tá sí tí ẹ wọ sí tí bá ti wà nínú ẹrù rẹ ọlọ́run lè jẹ́ ọmọ ẹ̀jẹ̀ kò sí tọ́lọ́ wọn fi. mọ̀lẹ́ aṣọ́ka mọ̀lẹ́ abẹ́là amẹ́lẹ̀ fọ aṣọ́ka bíi mẹ́rin tàbátú ọ̀ṣẹ̀kẹ́rẹ́ka alẹ́ mi lọ sọ tọwọ́ mú kẹ̀kẹ́ títí ohun bèbí ọlọ́run mi bẹ́ẹ̀ ọlọ́run mi wọ àtìsẹ́ àti tó ogun bẹ́ẹ̀ èmi ọlọ́run gbé gbé gbé èmi wò iṣẹ́ kásọ̀rọ̀ afẹ́bọ nínú sẹ̀mí ayé wa lónìí tọ́lá wà fún àlọ́ máa sọ fún ọ bá sàrẹ̀ wọ́n àkókò bó ṣe wà wọn náà wọ́n máa fi jẹ́ mẹ́fà tẹ́ kọjú. báwo ló òṣùpọ̀ èyí kan kò bíyì kódà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ sáwọ́ àkídà ilé ìlú ti kọ́ yẹn kí. àkídà ní kọ́ lè ké o. àkídà ní kọ́ lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n bó ń tẹ̀sí tó ti máa ní kó lè jẹ́ pọ̀ fẹ́mi àti ẹ̀. tẹ ọmọ tí wọn sọ pé àwọn náà lọ sí tí wọn gọ sí tẹ ọmọ sọ ọmọ ni ọmọ gbọ ọmọ ni ọmọ kan láàbù sí akọ̀wé yìí ti máa wọ ọmọ ìdí ṣẹlẹ̀ wọ́n máa yá kan ó ti jìyà ní ìdí òun ti jìyà nígbà tí èsì yá ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ ń wúlé wọn ṣùgbọ́n ó tún máa ń nínú àwọn ọmọdé àwọn àmì àdáyé nígbà tí ẹ máa wọ́n ní yóò bí pọ̀. Ìlú àpótẹ́lẹ̀ kan máa ń tẹ̀lé ìrìnlẹ̀ wa. Gbogbo àwọn ọmọ bàbá yìí sábà ti fi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹ máa bá ta ọ. Ọlọ́jọ́ bá dé. Ó ti tẹ̀lé bí méjì. Àfẹ́ni tó ti láti kò sísẹ̀ náà bẹ̀rẹ̀ ẹni tó ti lọ olùwọ̀ Ó ti sọ ní àná. Ọmọ ìyá tó súnmọ́ ìlọ́wọ́ yọ ọkọ sí èjì. ìdílé yìí ọlọ́run ti kẹ́ wọn pẹ̀lẹ́sì ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ó yí ẹ̀mí ó sàn fáwọn obìnrin ẹ̀mí wọn sì ti mọ́ ó yí padà àwọn èèyàn pè án ẹ̀fọ́ òfin ní ìrìnàjò ṣubú lásán wọ́n lè dájú wọ́n lè ká sí wọ́n lè lọ́ọ́ fi ká wọ́n wá pé ọmọ ìyá tó lóhùn jọ ọ̀dá wa ọ̀sọ̀kùn pé lóòótọ́ ọ̀gbọ́n lọ lọ ọjọ́ lọ yóò. wọ́n ti sọ fún yín pé kìnní kan pé wọ́n gbọ́dọ̀ àwọn fẹ́ sọ fún ọ ibi tá a ti ta ní lábàá ní náà àtọ̀ pàdé náà. irú ọkọ̀ báyìí ló ti gbé wá kódà kó tó ń bí ibò tìmọ̀ ẹ̀sìn náà ibi tó ju wèrè oníṣẹ́ ń fún un ibi táwọn ti gbà òun náà wá ẹ̀sẹ̀ ti dá kọ́ olóṣèlú àkàtọ́ ló kọ́ àkídá sódà tí mo fẹ́ tí wọ́n wọ́n kúrọ́ wọ́n kọ́ fún ọ ṣùgbọ́n tí ọkọ̀ fún ọmọ nípa wọn bí ìbẹ̀ lórí ayé tí wọ́n ọ̀fẹ́ lórí ìjọlọ tí wọ́n à ní títà ní lọ tọ́lọ́ ọ̀pọ̀ àwọn ti tó wọn ọbẹ̀ mu orí ayé ti bàjẹ́ tó àwọn èèyàn fẹ́ táwọn náà ti jẹ́ tí wọ́n lè tọ́ba wọn ti ń kẹ́ wọn tí wọ́n sì ní kẹ́kẹ́ ń dání lọ. Òun ni kó dúró sí ìwádà tó ṣe kú. Èyí dàda. Bọ́ọ̀lù bọ̀ wọ́n lọ. Ń bọ̀ máa yá sọ yìí fún mi, bàbá sọ. Ọlọ́run bàbá tó. Àmọ́ tí o fi wọ́n lè tọ́ ọlọ́run lẹ. Tí a bá ti fún ọ ní nǹkan gbà, gbà wọn. Màmá lò. Bàbá ti bá bọ̀ máa ń bọ̀. Ló ti wá. Ló wá àjọ kùsẹ̀ náà àbùdá ìbúlẹ̀ rẹ̀. láàbàtìkù àlẹ́yìnkẹ́ yóò sí káàkiri dàgbà. wọ́n lọ àlímù wà fẹ́ kúkú láyé ádámù. فإذا ذكرت إذا ذكرت فاذكر فيهما إذا الذي لا ìlà ayé kọ́mọ́ fọlọ́mù. ọwọ́ àlàyé kò sí ló kẹ́kẹ́ ọlọ́run ti kẹ́ ọ́n bẹ́ẹ̀ ni. ọ̀dà tó ti kù mí. ọ̀dà tó ti kù mí. yàtọ̀ òfin o ọmọ ìyá mi bìrì tó ń gbọ́ níbi ọwà. bọ́ọ̀ bá ti lọ yọ ọrùn tó tún tẹ̀lẹ̀ sẹ́yìn ilé tẹ̀lẹ̀ jọ ẹ̀ tó tún mẹ́rin gan nítorí lọ́jọ́ ọkọ àbá alẹ́ wọn ó lè ní lọ́jọ́ ọkọ lásán. ọdún náà kọ́ lọ́la wọ́n náà tó ti ọkụ èyí wọ́n kọ́ wá sí ń dẹrù ló tún jìnnà. àwọn ènìyàwó lọ sí ayé Ọ gbogbo tí mo sọ fún yìí kèrè sẹ́sẹ́ ọtí fún mi inú ni ọlọ́run láti wà àwọn èyí títà bá a tó wà tó lẹ́nu àwọn àpamọ́ tó wà dé ibi ọ̀sẹ̀ yẹn. nígbà tí nígbà tí ètò bá kó rẹ̀ àwọn àbí ìtòrí ká ló wà ló. káwé tí ọ̀sẹ̀ lẹ̀ káwé láwọn àwọn àbí kún wá sí lórí kíni. ó mú. Òun wáyé. Àwọn àti wá àtúbà yìí náà ní pẹ̀lú èèyàn tó sọ wọ́n ní mọ́tì ìka. Ọwọ́ ọwọ́ ní ẹ̀dá kan ṣe ìkàbá ìfẹ́ náà. Wọ́n ti lè kó wọ́n ọmọ ọmọ kiri yìí. Àfáà ní ìwà ló ti fún mi lánàá. Lọ́dà ọwọ́ àti wọ́n ti wáyé. Kí a wá oníṣẹ́ àlẹ́ oníṣẹ́ mo bá oníṣẹ́ àlẹ́ lè a tù a àwọn ẹni bá tẹ ní òun yóò fi wẹ̀ ní wọn lọ́jọ́ pọ̀. tó ọba ti bẹ́ẹ̀ sì jẹ o ṣe ti ṣe tán lọ́wọ́ yọ̀ọ́. ṣùgbọ́n tó ọba ti fa wọn tẹ ẹni tí tẹ bá ga sí òwe. òṣìṣẹ́ tó lè borí ọlọ́ àkókò ọ̀gá tó sì mọ́. àbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò sọ́kọ̀ kò sọ́kọ̀ ọ̀dà tí ò lọ kò sì dá kágbára lọ ká àfi kágbára lọ́wọ́ ká bẹ́ẹ̀ kò sí kò sì dá tí ọ̀nà kí lọ́ọ́ bẹ̀ kò sí kí ló lè gbélé yín ẹlòmíì ò lè gbélé wọn bọ́ọ̀lù ọdẹ kà délé wọn ṣé torí yunifásitì lọ́wọ́ ṣé wọ́n mọ̀ sí wa kó tó yunifásitì wọ́n tó wọ́n máa pààyàn bẹ́ẹ̀ sáyà pààyàn ó lóun mi ìgbàgbọ́ ní ìfúnni. àyètò bí lómi ọlọ́run ti ọdún bẹ́ẹ̀. èyí tó ìsìnkú wa ti sọ fẹ́ tó ọdún bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run gbogbo ìlú ọlọ́run gbèlè bẹ́ẹ̀. ìgbàgbọ́ ìjọ tó dúró lọ kàrí sọ́nù. ibẹ̀ nìkọ̀ọ̀kan wa tá a bára wa lónìí kì í sagbára ẹnìkan. agbára ọlọ́ọ̀ni ó ju agbára àwọn tó kọ́ wa lọ ó ju agbára àwọn tó bí wa ó ju agbára àwa gángan ó jù lọ ìtọ́wọ́ bá fẹ́ sọ̀yẹ̀ dà òní ó sọ̀dà ìtọ́wọ́ bá fẹ́ fi yẹ̀ sí òní ó fi yẹ̀. tọ́wọ́ náà bá kan ló di kẹ́kẹ́ pé gbàkiri àpè mi ti dẹ́. àwọn tí wọ́n wọ̀ ẹsẹ̀ kó fi máa. àbẹ̀ ọmọ tó bá lọ máa lè àrọ́ máa lè ọmọ kéwù. yóò jágbà. àwa tún kiri síra yẹn olóhùn olóhùn kúdà oníbi òkè sẹ́mi bá tù bí wọ́n ti tù ó dáná ní sọ́wọ́ àti òfin ọ̀pá ọba tó fi lè bẹ́ẹ̀ ó lọ la sáré. bẹ́ẹ̀ni oníṣẹ́ ti ń ran àkàràmọ fún mi lọ. mo ní dídú jẹ tí mo bá tún náà ó wù fún ọ bẹ́ẹ̀ mo ti dùn. oníṣẹ́ mi náà wà sí àdúgbò náà yà ọ̀gá jáde àti kájọ ní. nígbà tá a tún inú mi ọlọ́run làwọn ìwé asúmẹ́tìkì ọmọ ilé ìwé. Mo máa ń kiri tí mo fi ṣe wá àtúntò tó pẹ́ nípa tí mo kú òdìdí kan náà kówó mi ọ̀jẹ̀ mọ́ bí mo fi wíyà sílẹ̀ àwọn. Asúmẹ́tìkì tó ṣe níbi glasswork. Nígbà tọ́rọ̀ wọ́n wá bàjẹ́ òdòdó bàbá oníbọ̀ wa ti kò wúlò wọn náà. òjò ní ọgbà ìdí ọkọ. tọ́ wa sọ ọ́ láti mara lọ. níjọ́ náà ìgbàgbọ́ rẹ̀ ti mo ti gbé tó fi mara tó ṣe mú ní sọ́ọ̀rì. arithmetic ló ń jẹ́ kí olóńtú máa ta. fọ́múlà máa ń bì. àlá. tó ti rìn ìrìn àjẹ́. gbogbo ayé lọ́jọ́ ẹlẹ́kọ̀ọ́. ẹsẹ̀ àwọn abọ́ àti ìtàkùn mẹ́sẹ̀ abáwo olórí ta. bọ́jọ́ pàdé bọ́láwo bá gbé jẹ́ ẹ̀rẹ́ àbá àwọn ọ̀gá rẹ̀. èmi sì máa ń sọ fáwọn aláwọ̀ tí lọ wá lórí ta mọ́sáàsì mi lé kí àtúntò ní àpá tí lọ wá lórí ta. ẹ ká kọ́ ọ́ bẹ́ẹ̀ yẹn mà ẹ bá fẹ́ máa là yẹ nìkan lọ́nà lè pàdé wọn. Ibi tẹ́ bọ ọgbà yìí kan lónìí. Àlá tó ṣe lè kó yìí ṣe àyè. Àwọn ọ̀rẹ́ ẹ má dùbọ̀ ẹ má dùbọ̀ bíbí ọlọ́. Ṣé àná ṣé àná èyí ò ní ọ̀dà láì ṣé àlè bí yíwúlẹ̀ ọ̀rọ̀ náà ẹ̀bùn ọ̀gbọ́dọ̀ sí lọ́rẹ̀ títí rẹ̀ owó ọ̀gbọ́dọ̀ wà lórí rẹ̀ èmi ọlọ́run ló dúró sí. Ọ̀sìn wa ti gba ẹ̀sìn ilé tààrà. Gbogbo dáadáa pátákó ọ̀gámà olùkọ́ ọmọ ti sáwọ́ bí ẹ̀ òfin kejì ẹlòmíì mẹ́nu wa òmíràn lọ́wọ́ ti ṣe fáwọn òbí ẹ̀ ẹlòmíì ò ti ṣe dáadáa ẹlòmíì ti ti sẹ́mi nìsín o ti fún àwọn òbí ẹ̀sìn méjì òkè láti ní wọ́n sanwó tàbí mọ́mí mi dá láti òsín kankan kò dá owó tó dá lọ́wọ́ ìjẹ́ ìṣẹ́ àwọn ọ̀gá ọ̀gá ṣáà ń bí ọ̀gá bí ìṣọ́ ọmọ kìíní. ẹlòmíì sọ ní wípé owó ẹ̀ wípé gbogbo owó ilé ìwé òun látara jáàbù òun lọ sí jáàbù àtàkàpọ̀ àtàkàpọ̀ lẹ́kọ̀ọ́ àtàkà àti òbí sanwó léwé ọwọ́ àtọwọ́ àfẹ́ wọn. ó ti wá bọ̀ pé mo ní ilé òwò ní ṣe dáadáa sóbì o àti ṣe. Ebi kò dàgbà tó ń kan sí ṣe dáadáa lọ́mọ kóbi tó ṣe dáadáa. Nígbà òbí dàgbà tó ọ̀dà nǹkan mọ̀ tọ́ọ̀mù ọ̀rọ̀ yìí tí ìyẹn ti ṣe pàràpàrà tí ó gba owó ẹ̀ ọwọ́ òun ló ti mú bẹ́ẹ̀ kò tó ń ṣe kiri tí wọ́n bá ti jó ìbọn náà tó jóná tó ọgọ́ká ọlẹ́ má wà sí ọdún. ó sanwó ẹ̀ ó sanwó dáadáa. tí wọ́n bá tọrọ pàbó kan nígbà tó o lè dájọ́ tí a wọ́n lágbo tí wọ́n fọ́ ọmọ jẹ tó di lóru tí yọ ọmọ ẹ lẹ́yìn inú. tí pàṣẹ fún ọ sórí ìnáwó ẹ̀.

ibi tó fi yẹ kí ni wọ́n máa dojú ó ní bàtà bọ́ bàtà wò sí. àmì àbúlọ̀ ìyílẹ̀ bíbí náà nílé àtàwárí. ọgbọ́dọ̀ mà kò sí bí ó ti lè rí yọ ọdún ọlọ́ bíbí ọ̀gbọ́n èmi jọ lù wá. bísọ́ọ̀sì lè wá ìgbè ìbọn àwọn àwọn ẹ̀kọ́ lórí. ó lọ sí bí ó ti lè rí yọ ọdún ọlọ́ ilẹ̀ bíbí náà nílé àtàwárí. àbí tó fi méjèèjì báyọ̀ lójú ọ̀ púpọ̀ sí ìyẹn ló ń ṣe láyé tó bí ọ̀bá yọ tó sí yàn kò lè rí ọ̀pọ̀. ẹ bá bá òye káwọ́ sí ilé àbí adájí àgbàwá àwọn olùkọ́kọ́ ni àríwá ni. olùfẹ́ ni yóò kó sí ìwòwò mẹ́rin náà. ẹ bá tọ́ lọ́mọ pé gbogbo tí bá ń bí ìyá tó bí ọ nínú tí bá bí inú. àbí tí ń bí bàbá tó bí ọ nínú tí ọ tún fi dè bọ̀rọ̀ kà ó ti bí ọlọ́run. Àbúrò ní kò kùn lóró ẹ̀fìdá ìyá pẹ́ ibi omi lónìí sọ́jọ́ olókùn rẹ̀ lè. Òbí ẹ̀ lè sọ́ ọ́ lè sọ́ lè sí kò pamọ́ ọ́ lè sọ́ mọ̀ àwé ọ́ lè sọ́ lè sọ èkó olóbìọ̀ olóbi wọ̀ tó ṣe ìwúlẹ̀ gbogbo bí tó rò fún ọdẹ yẹn lẹ́yìn apá rẹ lẹ lẹ́kọ̀ọ́ bí ẹ lẹ́yìn lẹ́kọ̀ọ́ wọn gbogbo bí wọn àbí kí n fi sọ ìkẹyìn lọ́wọ́ àwọn ọdẹ ti fi sọ ọ́ ṣáájú lánàá tí wọn náà mú lọ́wọ́ wọn kí ló lé kí àwọn náà mú lọ́wọ́ ẹ̀ lónìí ẹ̀ta lọ́wọ́ fi kéde ń pè sílẹ̀ lọ. Allah akbar kálukú wa lónìí ipò ojú yẹpẹrẹ lọ́pọ̀lọpọ̀ fún wòkè kò lè lọ́ọ̀bì pé ìbẹ̀yẹ ẹjọ́ tó ní ṣe mọ̀ bí mọ́ mi ti ṣe ilé ẹjọ́ a èwo burúkú náà ń sọ ẹ́ tí yẹ tí bàbá ẹ. ìròyìn kan kó. wa tí bàbá ní ọ̀pọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá bá wà ní. ọ̀sẹ̀ kàkan. Òhìlú kẹ́ra aláàlàdẹ́rì kẹsì mọ́. Bọ́lá káwọn tó wá bá lè gbìyànjú kẹsì rúkà. Kẹsì rúkà yá aláàlàdẹ́rì kẹsì mọ́. Kẹsì kẹfọ́ nílò. Ẹ kẹsì wẹ̀ ni gbogbo tó lọ́wọ́ ẹ̀ fọ́ tọ́ lójú. Ókè. Aláàlàdẹ́rì láti tí òbí ẹ ti sá tí màmá ẹ ti sá lọ́dún ẹ nítorí ó ti ó ti kéré ó ti ṣe kankan fún wa. káwọn wọn náà máa ronú wọn bá tún délé ìjẹ kí wọn máa pè é mọ máa jí wọn. wàbílí wá ní ṣe ìdáná. ọ̀làpá lára wa. wọ́n mú àwọn oníta. mú ọmọ yìí lọ. ọjọ́ wọn lọ sí pé ẹ̀kọ́ bí wọn.

ọba tó ní o ṣe dáadáa tó ní o kírun ìbò náà tó ní o ṣe dáadáa sílẹ̀ ọba ṣe dáadáa sóbì yìí bẹ̀ ọba ta kàmọ́tà lọ́sọ̀ bọ̀ ọ̀pẹ́ ọ̀padà padà ọ̀dọ̀ yẹ kí n tó gbàgbé ẹ̀ ní ilé gbà. Ọ̀pẹ̀lẹ̀ wá nílé mi. Ọ̀pẹ̀lẹ̀ wá nílé mi ìsáná. Ọlọ́run ẹ̀ máa ṣe dáadáa káwọn òbí ṣe dáadáa sí wọn. Wàlá bá fi kúrú àwọn àdàkùn mí ìmúra bíi títọ́ ní ma pa àwọn ọmọ yín mọ́ ẹ má pọ̀ ọmọ mọ́ ní ìmọ̀lá kín fún fún òsì kí n bẹ lọ́dọ̀ yín. Hmm. títí n bẹ tọ́lọ̀ wí ní owó ti bẹ lọ́pọ̀lọ́ tiẹ̀ ẹlòmíì tí o ti níyàwó ti mọ iye ọmọ tí o ti níyàwó. wọ́n fi wọn àfi mẹ́rin lèbi mẹ́ta lọ àwọn ọkọ̀ lẹ́tà tó ti ọkọ lẹ́tà asọ́sí ni. ẹgbẹ́ fífẹ́ wò sí. ìsìlámù òwe ìsìlámù ló ní tàbí ìmúlẹ̀fẹ̀ ètò kọ̀ọ̀tà fẹ́ẹ́rí ṣùgbọ́n kò ní tàbí ìmúlẹ̀fẹ̀. limitation lápò iye tí ń ṣe kéde ìbíire ìsìlámù ni. ṣùgbọ́n bí ká gbé ka orí ètò àwọn sì ń sin ìjọba ọlọ́wọ́ ọba ní kó ṣe ẹnu ẹbí lè wọlé wáyé lẹ́yìn ọba ti kàwé tó yẹ kàdé sáwọ́dí ń fẹ́ ní ẹbí kan lé ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ìdìdá àdá àdàbẹ̀ ní jẹ́ ọ̀nkẹ́ ń lọ sí oṣù lóko oṣù bẹ́ẹ̀. ọ̀nà ọba ẹ̀sẹ̀ kò ní jákó níbí ní òbí líle abẹ́ẹ̀kọ́ nígbà wọn padà dé. tí mo kó lẹ lágbára wá ni mo mọ kí n kí ìjọba sáwọn ìṣe tí mo padà tí mo wá sọ masters àti phd mi ní nàìjíríà nígbà yẹn mo tó kí ẹ pé máa ṣe àwà àtàwọn mo gbìyànjú o ni mo kí ẹ. èyí tí mo bá débẹ̀ ni wípé ẹ̀gbọ́n lọ́dọ̀ ọmọ ẹ̀ lè mọ yàtọ̀.

kí ni sòrò tó tó ní sòrò ọ̀sánwó léèrè ọ̀sánwó àgbẹ̀jù kò sí. ní nǹkan bí ìdúgba àpẹẹrẹ náà sàfihàn fún wọn ní gbogbo ẹ àti ẹta ní wa á sì ní táàlì ní sẹ arọrọ fún wọn. nígbà wọn náà lè gbogbo wọn náà lápọ gbogbo ẹ lápọ àbí òsínú jọgráfì gbogbo tó jẹ mọ nẹtúrà kínní rẹ gbogbo ẹ lẹkọ kínní bẹ ní kínní tó jẹ nẹtúrà rẹ pẹ̀lú ìbẹ láyé kí nàìjíríà ò sọ kò sí àfẹ́tàwọn mi ọba níjú àlọ́ ló ṣùgbọ́n kó pè kankan ní ọrọ̀ ajé lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà ò kò sí. àbálọ̀ wàhálà àdàtì láti nàìjíríà ìlànà tí láàyè ìlànà ìlànà mọ̀yá sá. Ọ̀jà ti Nàìjíríà lẹ̀. Ọ̀jà bá lọ bẹ̀rẹ̀ àti parí ayà yìí. Ètò ọba débẹ̀, òun ni wípé ká mọ̀ pọ̀ máa wà fọ̀ sí bí nǹkan bí ìdúta nínú àwọn alálàájì tá a jọ ṣe ajájì ìdúta rẹ bàbá yìí àgbàlagbà ni wọn bá ti ń sọ̀rọ̀ péré ní madina bẹ́ẹ̀ ni wọn ti kò láàsù àṣírọ̀sì wọn lọ sọ síbítù ni nígbà wọn lọ síbítù ibẹ̀ lẹ́tù wà káwọn padà mọ́ka ìgbà ọbẹ̀ tó gbẹ́lẹ́pọ̀ tó la sára àràfà òun la tọ́ lọ gbé ẹ̀kú ní madina ara òun lè sọ báyìí wọ́n wá fún bàbá rò pé ọ̀rọ̀ sọ fún mi pé aláàjì ìwọ ìbò lè dà ìtọ́kọ̀tẹ̀lẹ̀ yìí bá ṣẹ́gun ẹni rẹ̀ inú àwọn alálàájì ti kò yìí táwọn òbí bẹ́ẹ̀ náà wá ń béèrè pé òun lòun lò sí bàbá súnmọ́ bàbá ó ti wá gbé ẹ pé ọba jókòó ní táwọn òbí rẹ̀ fún wọ́ọ̀lì ṣùgbọ́n ibi fún tí wọ́n bá sọ ó ti jókòó nígbà táwọn ti béèrè mọ́ni àná ọ̀gbádùn mo dẹ́ gbádùn. ẹ mo ní ẹ̀dá wọn làwọn máa. dúró sí àlejò náà. àwọn kìí lọ́fẹ́ dúró sí. nítorí pé èso síbẹ̀ wọ́n ti ní ẹni tí oúnjẹ ìgbà mẹ́ta ọ̀sìn dúró. òṣìṣẹ́ ọ̀pọ̀ pẹ̀lú pé ẹ̀sẹ̀ kò jẹ wá láti ilé. àwọn lọ kó kọ́. àpòkọ. nítorí náà wọ́n kò jẹ wá. ẹsẹ̀ ni wọ́n ti gba ìyàtọ̀ jẹ́ pé àtàsọ àtìgbẹ́ àtìtọ̀ aláìsàn ìṣẹ̀ṣẹ̀ àníwó gbé kí a bá fẹ́ jókòó tí wọ́n béèrè ìtọ̀ bẹ́ẹ̀ ìtọ̀ ló gbé ni àbígbẹ̀ àbókù ló kù. níjẹ́ ta wá fún bàbá kó bàbá béèrè pé bóòlì kò bẹ́ẹ̀ lè kéde wọ́n lè sọ bóòlì náà ni láti ọ̀sán àti wà fún ìdìbò ní ìwé sanwó. ìpínlẹ̀ wọn ti mú náà fáwọn kẹ́tẹ́kọ́ wá àwọn kò àbọ̀ àwọn kò yẹ sáwọn ṣùgbọ́n wọ́n ti dẹ̀kùn gbogbo wọn fi ṣẹlẹ̀ dàbí gbogbo wọn olówó yẹn ọlọ́ni ẹ̀fọ́ kan máa yí kó sì máa. Bébè kò láàbì lẹ́rùn lọ́rùn tó kó. Bí mo fi ìlú àyà yẹn fẹ́, ọ̀fẹ́ kò rí iná. Ṣùgbọ́n bọ́lá ń ṣe fóun rí pé wà látàkùn àwọn ládàá fún àṣìyàrá. Bàtà ìmúlá rí. Bébí mi ìmọ̀lá. Nánú nàbùsùkù. Gbogbo ọ̀rọ̀ ẹ̀yà bá mọ̀ fún àkùrá lóye yẹn. ibi tó fi nínú ìmọ̀ láàkín ìsọlọ́hún sọ bẹ́ẹ̀ ni wípé. nàbùsùkú kún wa ìyá òun. tẹlẹ ìmùlákin òfin. mi ìmùlákin. nàbùsùkú wọn wà ìyá. níbi tó fi ní ẹ́kẹ́ta ìmùlákin. nàbùsùkú wọn wà ìyá òun. àgbáyé ìyá kankan wọn. níbi tó fi ní ẹlọ́pàá wọn yìí máa ń kú òsì. nítorí tẹ̀lé ní pé náà hánù. nàbùsùkú kún wa ìyá mí ìbò láti ní pé kò sì ti ń bẹ lọ́dọ̀ bàbá kò sì ti ń bẹ lọ́dọ̀ ọ̀yá ọlọ́dẹ ẹ̀ má torí ẹ̀ mọ́ ẹ̀yìn bímọ. Náhánù náà ń sùkù fún. Àwọn ọlọ́run bá bá sì kí fẹ́ yẹ bàbá àti ìyá. Tó ti ó fi kú òfin wá ìyá wo àtọmọdé. Ṣùgbọ́n mi tó ti lé ká sí ẹ̀fẹ̀ ìbò láti. Bàbá ò sí ìtòsí, ó ní ìyá òun ni súnmọ́ aṣíáta ìmùláàkì náà ti sọ wọ́n ní. ọ̀rọ̀ wa ni dáhùn náà ní kúkú àwọn ọmọ kẹsàrà wọn fẹ́ wò sí àwọn aláṣẹ tí wọ́n máa jẹ. wọ́n yà á mú mi iṣẹ́ iná jẹ lónìí àwọn aláṣẹ kò yẹ. iná wọn bí àwọn òǹkà àbíkọ̀ àrùn ẹ̀rí rọ. ọlọ́run ní pípa tẹ́ ẹ bá pa wọ́n ọlọ́run lẹ́sìn àti ṣe tó tóbi rẹ̀ fi wáyé láàrín ọdúnkùn mọ̀sánṣùkùn wáyìíṣẹ́ àwọn ọmọdé aláàbájọ́ ọmọ nìkan wáyìíṣẹ́ àwọn ọmọdé gbogbo wá sọ̀rọ̀. ẹnu lè mọ̀lúkọ́ pẹ̀lú wa ọmọ pápá lọ́kùnrin sáwà yìí ọlọ́run wà láti ìjọ tó gbà kọ́ ọlọ́run wà láti sọ́kọ̀rọ̀ àbúlé kọ̀ wá ìbàjẹ́ ọlọ́run yẹn lọ́sùnmá. sọ̀rọ̀ mi ni àwa máa ń bá tọ́ni. sọ̀rọ̀ wa súnmọ́ níbi tí o ti provide àwọn tẹ́ ní ìtọ́jú kan nílé ìwé torí mo ríra níbẹ̀ nígbà kan wà nínú lọ tí mo ṣe program méjì tí mo sọ yẹn tí má sá àtàwọn náà ṣe ń lò kò sí class tá a bá lọ kọ́ọ̀tù báyìí àwọn míì akọ́sìs míì kọ́sìs tí a pàdé ẹ̀ bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ṣàpọ̀ tó yà ọ̀yàn pọ̀ ń bẹ̀ bẹ̀tẹ̀ akọ́sìs míì èyí ti máa wọn báyìí ibẹ̀ kojú máa bẹ́ẹ̀ nǹkan mẹ́rin jẹ́ níbi wọ́n wọ́n máa tún gbéra wọn lẹ́sẹ̀ nígbà tí pàtílìsì tí wọ́n wó ọkọ̀ níbẹ̀ sílẹ̀ yìí ò máa tún tún kà sẹ́kù sẹ́tìrà nílẹ̀ yìí sẹ́tìrà náà ní ìlú lọ ọ̀sẹ̀lẹ̀ náà ní rárá. Ọlá Sákìrà kúrò. Ọlá Sákìrà kúrò mọ̀ wá ìjà mọ́. Ọlọ́dẹ ẹ̀rọ fi máa ẹ̀rọ fún bọ́ bàjẹ́. Inú ẹ̀dá ti wẹ̀.

ọ̀kadà ẹ ẹ rọ́là ẹ bẹ tó kù fún mẹ́wọ̀n ẹ má so ẹ má so. ìgbọ́dọ̀ àmọ́ pàṣípà lọ́mọ. ọ̀rọ̀ yìí náà èyí tọ́nà àti ètò ṣẹ́kìnì àti ètò pamọ́. wàlá àtàkùn náà tàbí àti àwọn ọlọ́run ìlà ìlà ọ̀. ọlọ́run náà gbọ́dọ̀ ẹ̀mí kankan tẹ̀mí ọlọ́run sílé wọn hmm. àfi tó bá jẹ́ lórí òdodo olórí òdodo ni pé wọ́n ti ṣe jìnnà ó ti níyàwó nílé ó lè ló kópa ṣẹ̀rí ọlọ́run ọ̀gbọ́gbọ́n ọgbọ́n tẹ̀ ń dá sí ìwà ìwà àbàjẹ́ gbígbá yẹn ẹni kò ní lọ́wọ́ bí ẹni lé èèyàn ní òkò ó tún máa fẹ́ kọ́ọ̀tù kiri agbolé tó ti níyàwó kẹlẹ́ ẹ̀wọ̀n tó wọ́n gbà pé ìjọba òkò ní tẹ̀lé. bọ́ọ̀ bá dé tàbí ká sọ̀rọ̀ rẹ̀ tó ń ẹ̀mí gan ti dáwọn gbogbo ẹ ọlọ́wọ́lọ́wọ́ kéde báwọn náà ò ní wú ẹ̀ lẹ́nu ẹgbẹ́ kò sínú ẹ̀jẹ̀ ti ọ̀nà àṣetọ́ ìyẹ̀jìrì bíbà ní ádà méjìlá sẹ́kùn wọ̀ láhà inú ẹ̀jẹ̀ inú ẹ̀rọ ara ilẹ̀ tuntun máa ń ṣùgbọ́n tíjọba kò fi ẹ̀sìn tó fi tún ṣe lára wọn kékeré. bẹ́ẹ̀ ni ọba ṣé wà bàjẹ́ bẹ́ẹ̀ yọ ọmọ wa sí i.

ẹ̀pá. ọ̀sẹ̀ àtúntẹ́ bá wọ̀ ńgbà fúlàmù èdè lọ. ìta bá bọ́ wá náà ńgbà fúlàmù èdè tí wọ́n mọ̀ ní àkọ́sùrù àǹfààní ẹ̀kọ́sì. bẹ́ẹ̀ni ìjọba bá pààyàn wọ́n lọ bá tó kó náà wọ́n pa àwọn náà. wọ́n bá fi káwọn jẹ̀rẹ̀ wọn òun náà pàṣẹ ìjọ máa ń tẹ̀lé nígbà ọlọ́run wá gbógun tẹ̀ lé oníwàlà fún fẹ́lẹ́fẹ́ sọ́ọ̀sì. Bàyá tó yá wílé àyíká àbìlá náà fún tàdá kẹrù. Ọlọ́run ní kìsọ́ọ̀kù ni àkọsílù ni mo máa fà oníjẹ́ kìsọ́ọ̀kù. Kọ́sílù àlùmọ̀ máa fà á. Ẹ̀mí dọ́gba ẹ̀mí kan ní ẹ̀pà. Ẹ máa fà ẹni tí ò sí kíni yóò Ọlọ́run ní ọmọ èèyàn ọmọ tún ká wà nínú ọmọ wà láàyè tẹ ẹ bá ti ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ́pa níjọ́ ẹ̀ tọ́ba sẹ́kù rẹ̀ nìkan nù wọn tó náà bá padà ìbò níyàn àwọn náà bá wà para yín sẹ́wé kò ní kò ní sí àyè fún ìṣẹ̀límọ́ ṣùgbọ́n ẹnìkan ó tọ́pọ̀ àyẹ̀ nìkan oníkẹ́ ewu oníkẹ́ ذلكم وصاكم به لعلكم تعقلون tá ń wí àfihàn sọtẹ́lẹ̀ fún yín ni o lẹ́bàá ti là ká ìtì ìtòsó. wàlá bàtúrà mú mẹ́ta ni ẹ ti. àwọn ìṣe òkèèrè àkùrán ni o. ilé ìṣẹ̀lẹ̀ ti ìyá áfẹ́. ọlọ́wọ́ wà ní ẹjọ́ mi láti àtàkùsí òkèèrè tábàlẹ̀ ẹ̀kọ́ òkèèrè òkèèrè là ń ké. wàlá bàtúrà mú mẹ́ta ni ẹ ti. ọ̀rọ̀ lówó àwọn òrukàn. owó àwọn òrukàn ọ̀rọ̀ ni ẹ má dàpọ̀ mọ́ sí yín ẹ má jẹ́ mọ́ ọ̀lẹ́kọ̀ọ́ tó kún bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ọ̀mọ́ tó kún bá bẹ́ẹ̀. kàbá tọ́jú dúkìá bàbá ẹ̀ ní oṣù kún fún. Ilé ilé ní àtàlù àtàlù. Ọ̀pẹ́ tọ́, kódà tẹ̀lé àtúláwò tó dúkìá ọmọ ẹgbẹ́ máa ń bẹ lọ́wọ́ rẹ̀ sí ìdàgbà. Àdábì ní ẹ má kó ẹ má ìfẹ́kìrú sí àbúwá lè yàtí àbáná fọlá tẹsàwá sàkúrò àtàkà àtàkà bẹ́ẹ̀ náà ni. alábìnrin ẹ máa fi owó àwọn ọmọ òrùka fi ń bẹ lọ́wọ́ yín ẹ máa sùn. kọ́mọ̀ jẹ́ pé kò sọ́wọ́ tó àjẹpẹ́ kàkà ní ọjẹ́ náà. ọmọ òtí làwọn ọdún ká kó ó ti jẹ ọjà òbí one million ní ogún lọ́dọ̀ rẹ̀ ẹ bá lọ bá tó máa wọ́n ń lọ níbi tó ń tó wá síbọ̀ tó wá sí dé bá yọ ayọ̀ mẹ́sàn káwọn ayọ̀ sàkà. lọ́dún tí wọ́n lọ́nà twenty five ìjọba lọ́dún tó wá mi lọ. tọ́wọ́ tó lọ́dún mi twenty five. àdàbí ah. bíi a ní sẹ́tì rú fi àmùwá àlejò yàtà ẹ máa ń sọ owó wọ̀lá tẹ̀tẹ̀ wá sàkólù wá àtìlákà. ẹ má fọ ọwọ́ tí nà fọ ọmọ ṣe tán. tó ọwọ́ wá bá ń sẹ́nu fẹ́ ọlẹ́tọ̀ kó o ń bẹ̀. ọlẹ́tọ̀ ló ń ṣe bíà lóṣù wọn pé bá pọ̀ sí sùn sẹ́yìn. ètò tẹ́lẹ̀ èdè tó lè gbà lówó sẹ́ ọmọ ìgbà nínú owó rẹ̀. ọ̀nà tó dáa yẹn. إلا بالتي إذا أحسن غطاء رده yóò fi kàkà yóò tó kó ti àbàbẹ́ ẹ̀sùn. káwọn bàbá tó o sì bẹ́ẹ̀ fi oorun lójú ọ̀nà yìí ọlọ́run fi jó yí a wípé báyìí bá ti kó jọ lọ́nà ìtọ́ yọ bàbá náà ọlọ́run lè kí èsì dúkìá sí èèyàn fi àrà àkójọ yàtọ̀ àkójọ òrìbà. Pẹ̀lú ìlú sọ́dà. Ọlọ́run tó sẹ́ bá fi ìgbà tó lọ wọ́n lọ́wọ́ parẹ́. Ṣé ọ̀pá ló ń gbé ẹni tó ní bọ́ bá tẹ̀lé ẹ̀jọ́ parẹ́? Ọlọ́run láyé ní kúkúlà mọ̀kúlá lè fa ooo. Ṣé dáadáa ó jẹ́ dọ́gbadọ́gba ẹ má yẹ ọwọ́ bí ọ̀pá sọ ẹ sì wọ́n lé márùn fún ojú márùn nígbà tó bá gbé lọ́dọ̀ lélọ̀ yọ ọba mẹ́rin àtàbọ̀ ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ṣe sún ọwọ́ ọlọ́dún ẹ má ṣe má ẹ yóò kó kó ẹ mọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀sùn bẹ́ẹ̀ tí ń ṣe ṣe ẹ̀ kú ọlọ́dún ẹ má ṣe má ìyá onírẹ̀sì ẹlẹ́wà ọmọ wa ọtọ́ òfin wọn ló kó ọmọ tó òfin tà iye elépo ẹ máa bẹ́ẹ̀ ṣe ta omi gbóná sí kẹ́ẹ̀sì kí èfẹ̀ nígbà bá fẹ́ lọ rọ́lọ́kọ kẹ́ẹ̀sì èyí tẹ̀ omi gbóná fẹ̀ kò lẹ̀ fi tà ọlọ́run fi lè rí. wà á bọ́ wọn pé lè ká ìyàwó mi sáà lókè sí. ọlọ́run fi ẹni tí ó ṣe ìpín owó bó ti sọ àti bó ṣe yẹ náà. Báyọ̀ dáadáa ẹlòmíì máa tún lò ó fún kàmí tí ọba o. Tí a bá ní ó ṣe kankan, tọ́lọ́ sì ni ó ṣe ń tọ́lá kàmí tí wọ́n máa sáré láwùjọ. Má ṣe ayọ̀ ọlọ́run lókun lò. Kò sí sí fẹ́ òfin ọlọ́run tí ọ̀rẹ́ mi lọ. Ìtọ́lọ̀ fún ìfọ̀ ọ̀run láì kàdébù lọ́ọ̀rù náfà. Orí kankan tí mo lè yí lófin, bóyá mo ní ẹjí, bóyá àgbẹ̀ mo ní ẹgbà, bóyá kankan ni mo tẹ lófin, ìlà òsè àhà àbíkọ́ àbíkọ́ jẹ́ òótọ́ bẹ́ẹ̀ mi lára. Ìtumọ̀ ẹnu tètè pọ́ wàá máa lò ó tó fi máa rí òfin ọlọ́ta. Èso torí ẹ má máa ọrụ. ọ̀rọ̀ ẹ máa sàsọ́jú mánú. ẹlòmíì ti ka ọba tó kú yàn lóṣooṣọ rẹ̀ ló wà sí pàtàkì nígbà ọba tó kú yàn ló wà sí àtàlẹ́ ti sọ wá ọ̀dọ̀ fi ti máa mú ọ̀rọ̀ ọlọ́dún tẹ bá fẹ́ máa sọ̀rọ̀ ẹ máa àdánlọ́pọ̀ nìkẹ́lá ọ̀rọ̀ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ tí ò kọjá gbọ́dọ̀ àtàlẹ́bí ẹ tó o bá ti tọrọ fún sọ ẹlòmíì ti gbé láti wálé nínú ìsọfúnṣọ náà ní ìṣòwò kan. Wàbí láti láì yàgò. Ọlọ́run ní àdéhùn tẹ bá ti bọ́ lóhùn ṣe gbogbo ọ̀la bọ́ lóhùn ṣe àdéhùn nígbà wà bèbè ní bàbá wa ẹbí ádà àyè òsì ni kéré náà. Wípé tá a bá dáyé ọlọ́run ní àlásùn ìrọ́ fi kún. Ṣé ti bàbá ṣẹ́ ma? Ṣé ká lu bàbá? Ṣé bàbá ìbí bọ́ tó náà kama mun kamima zalikum wasaqu bi la'akum tadhakkarun ọlọ́run àwọn eléwù kì í lọ ní kẹ́mi jẹ́ jọ́ àti ìfẹ́. wà á nà abẹ́ ìrọ̀ bí mo sàkínà bá sàbí owó. ètò ìbẹ̀rẹ̀ nípa àtọ̀rọ̀ jáde kó o níbi òun bí ànábì òun bí. ó ti sọ àwọn sọ́sẹ̀ léwọ̀ bí òbí tó fẹ́ mú mi wà á lọ́pẹ̀ sí ẹni tọ́lọ̀ ṣe lé wọlé kàkọ́ sọ́kùnà ni à ẹni kọ́ lọ́pẹ̀ sí ẹni kọ́ mọ́. ó kú o ọkọ̀ ọ̀gbọ́n àkùrá. àwọn ọ̀gbọ́n Kápá wà sọ ló bá ẹgbẹ̀rún kan láti. Àlékún mi ní ànáyó. Má fi ọlọ́run ti bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan. Àlékún mi ní àwọ̀dún. Àdéhùn sọ́lọ́ ń bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan. Àlékún mi ní àwọ̀dún. Ìyá ti bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan. Àlékún mi ní àtìkọ̀ tó wà ẹgbẹ̀rún. Ìtàn ti bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan. Àlékún mi ní àtìkọ̀ tó wà ẹgbẹ̀rún kan. Àlékún mi ní àtìkọ̀ tó wà ẹgbẹ̀rún kan. Ọgọ́rùn-ún ni a ti ní àdáyé márùn-ún. Ọgọ́rùn-ún márùn-ún òun ni àdáyé àti àrùn. Fọ́nmi àtúntà ti fi ihun wọ́dọ̀ àrùn. Ọgọ́rùn-ún kan òun ni Súbá Nàláì àfọ̀mọ́ ọlọ́run ti rántí ọlọ́run náà fúra ọgọ́rùn-ún náà dàgbọ́. Fọ́nmi ìtọ́jú wá fi tún àti ìmọ̀ wà náà tó. Òun lọ́lọ́run fi sòfin kan tó tún kò fi kan parẹ́ tọ́ ọ bá wò pọ̀ ọjọ́ six thousand six hundred and sixty. wọ́n ti sọ àyàfi wọ́n àwọn tó. wọ́n mọ̀ wípé ìjọba kọ́lá ni a nù. bí ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ òkòrìkùn bá ń sàmù tí wọ́n bá wá sọ̀rọ̀ ó sọ̀kú àdìgbò lọ́wọ́ àwọn àgbà. olùkọ́ bá wọ́n fẹ́ lọ́ọ̀sì. àdìgbò lọ́wọ́ àwọn àgbà. ọ̀rẹ́ ìdàgbé ọ̀rẹ́ tó fẹ́ kọ́lé tó gbé olùkọ́ ilé ìkàlẹ̀ ó gbé ní kótó ọ̀kalẹ̀ ó gbé lè kalẹ̀ ó gbé kalẹ̀ ọba ni wọ́n mú ká lọ́ba pàmò yẹn bí a bá ń sílé ẹ̀fọ́ àti ọ̀sọ̀ pé ara yóò yà títí náà kó lára ṣé ilé rẹ̀ lọ kọ́lé ẹ̀rù orígun márùn-ún ló gbé kalẹ̀ lọ́wọ́ ní kábọ̀ sí wọ́n gbà tó kalẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó gbà lópe lórígun márùn-ún láti kalẹ̀ tó lówó ní kọ́ńtọ́ọ̀kù mara gbogbo orígun bẹ́ẹ̀ náà lẹ̀ ọlọ́run tó ọ̀nà lè rí. wàhálà láti wá sí mọ́tàkì máa ń tọ́ ó ní ẹ máa tẹ̀lé o ojú ọ̀nà tọ́tọ́ ni ẹ tẹ̀lé o. wàhálà tàbí olùtú ọ̀nà ọ̀hún àtàlẹ́ sí i. táwọn sàábẹ́ sì tẹ́wọ́ gbà á àwọn lè yàn tẹ̀lé nítorí fọlọ́ máa ń mọ̀ sàwọn lẹ́sà ni. ó máa gbọ́ wọ áàmìlì ó máa kúlù mẹ́. tí wọ́n bá fún ọ lọ bẹ́ẹ̀ ní sẹ́mi ẹ̀dá nínú àdúgbò mẹ́ ẹ̀mí àwọn sọ ìsára lọ́wọ́ ní súnmọ́ na nàbí ọlọ́wọ́ máa ń mọ̀ sàwọn lẹ́sà wípé àwọn ni bá nàbí àwọn ní ń lo kùrúùrù sọ́dà ni yẹn lò. àìkú àìkú kùrúùrù náà yàrá òun náà wọ́n yàrá òun. ní sọ́dà ni. olóńgbà ń bèrè àwọn tí wọ́n lò àwọn òsì ń bẹ̀rù. àwọn lẹ́yìn lè sọ̀rọ̀ ẹ̀sìn wa ta sọ́dọ̀ náà yàn ká tẹ̀lé. ẹni títí ẹ bá ti yàtọ̀ títí ẹ àkọ́dọ̀ tẹ̀lé. Wàlá ẹ̀ka bí wọ́n tún wúlà. Wọ́n wọ́n Wọ́n bí káwọn ti gbé tiẹ̀ o ó tún kù táwọn yóò tó dálẹ̀. ìjọsìn gbogbo òṣèlú táyé wọ́n gbé kalẹ̀ tí wọ́n bá ti dọ́wọ́ wí àná ti wí mọ́tẹ̀lé. ni àwa lẹ́sẹ̀sẹ̀ ni àwa ni ni kò ní dàbí kí àwọn tí wọ́n pe ẹgbẹ̀tẹ̀lẹ́gbẹ̀ ọ̀hún. ìjọ àti àmà kọ́ ọ́ máa ta chelsea ẹgbẹ́ ọ̀jọ́ àti àmà. ìjọ kóra wa jọ kó dára wà. táàpẹ̀lá wa ló kọ̀ọ̀kan kò ní dàbí. kéde dábàá ṣe kárí wípé sáré ìwọ́wé sọ òun lọ. báwa ti wọ́n ṣe fún ìjọba nù ẹ bá ti wùlé èrè pé táwọn akẹ́kọ̀ọ́ jọ wá yìí ẹ̀rí ẹ̀dá máa fà á. ẹ̀rí ẹ̀dá nínú hàdí. Mùrùkọ́ àlàyé mi yẹ yí. Àbúkọ́ àwọn ọlọ́run lè kú kẹ́ wọn. Nínú wá àti wọn tí wọ́n ṣe nígbà tí wọ́n túmọ̀ péjọ òkú sí thirty three àti seventy three àwọn kò òkú seventy two àwọn kò òkú seventy one pé ẹyọ kò ní seventy three tiwa ni wọ́n wà jẹ́ náà mọ́tì gbọ́ yé pé òkúta àwọn ẹ̀fẹ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan àwọn ní para wọn sórí gbogbo àwọn ilé ẹ̀yọ̀ kan ní ẹ̀yọ̀ kan gbogbo àtàrà sórí gbogbo wọn náà ní àjọ tètè àjà súnà ọgbọ́n tó wù àjọ pàtó mara pàǹtì súnà ó ní bọ́ ọlọ́pàá tó pẹ́lú òkọ́ làdé. òun ká kó àjọ tó súnà làdé lọ àbẹ́rẹ́ àwọn bí iná fẹ́ tí wọ́n ti lè àbá wọn máa ń sọ wípé nítorí pé ọ̀rẹ́ yìí jọ mi pé ẹgbẹ́ máa dúró lórí ìsọlọ́wọ́ àtàlẹ́bí ẹ̀rí darapọ̀ mẹ́yìn torí tí náà bá ti wú kọjá sọlọ́wọ́ àtàlẹ́bí wí tẹ̀sẹ̀ kàmí àwọn agbófin náà tún darapọ̀ ọ bẹ fẹ́ ìjọ fọlọ́ pàtàkì bí lọ́dọ̀ ìjọ ẹgbẹ́ bá ti kéde. olùkọ́ gbọ́ mi yé ẹ̀fọ́ sẹ̀lẹ̀ àwọn ojú ọ̀nà tó ti yà. ó lórí tó ní àtúntò yóò owó ní ọlọ́run wí òjíṣẹ́ rẹ̀ wí. ó bẹ̀rẹ̀ pé ìta àti dáńtà ṣe yìí mss ohun tá a mọ̀ sí ní mẹ́rẹ́ẹ́dì wọn kò ní kọ́ ọ̀rọ̀. táwọn náà bá ti wá kó o bẹ́ẹ̀ ọlọ́run já kó o bẹ́ẹ̀ a ti jẹ àwọn tí wọ́n kò níbi tọ́lọ̀ ń wí tí wọ́n tàpátàpá rà wọ́n. yóò fẹ́ yẹn kó olùkọ́ àti ọmọ. láìkún wa sọ fún mi làálà fún tàtàkùn. ọlọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ ṣe wọ́n mú sáà bọ́ lóṣù àlàfáà.